يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا لكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله ní òní jẹ́ ọ̀kẹrìndínlógún nínú oṣù ìjọmọ́dàlùbọ́ọ̀là ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ẹ̀dún mọ́kàndínlógójì ìjọba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹnu ọ̀nà àbáwọlé tí a wọlé sí lẹ́nu wọn náà ní ẹnu ọ̀nà tí ó ń sọ pé báàbọ̀n من أجل رجليه إلى البئر إذا جلس وكشف عن الساقين ẹnu ọ̀nà yìí ń sọ nípa ẹni tó sún ẹsẹ̀ rẹ̀ mọ́ bí kànga odò nígbà tó jókòó ọwọ́ akásọ kúrò níbi ojúgun rẹ̀ méjèèjì àdéhìí tó wà lábẹ́ báàbò yìí ẹnu ni àbáwọlé yẹn ní ọgọ́rùn-ún márùn-ún àti márùn-ún lé ní ogójì forty five àdéhìí àkọ́kọ́ tó wà ní abẹ́ báàbò yìí òun náà ni àdéhìí ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún kan. مكاليني عادتا يعني حدثنا سعيد بن أبي مريم حدثنا سعيد بن أبي مريم قال حدثنا محمد بن جابر عن شريك بن عبد الله وسعيد بن مسيب عن أبي موسى الأشعري قال خرج النبي صلى الله عليه وسلم يوما إلى عائد من أوائل المدينة بحاجتي وخرجت في أثري فلما جعل الخالق جلست ولا بأسي وقلت لأقولن اليوم لأقولن اليوم بواب النبي صلى الله عليه وسلم ولم يأمرني ولم يأمرني فذهب النبي صلى الله عليه وسلم وقضى حاجته وجلس على قطر الابل وكشف عن ساقيه ودلاهما ودلاهما بالبير فجاء بكر رضي الله عنه يستأذن عليه ليقول فطلب كما انت حتى أستأذن البكر وقضى وليد وقف وليد النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله ابو بكر يستأذن عليك فقال إذا له فبشروا بالجنة ودخل فجاء عن يمين النبي صلى الله عليه وسلم نعم عن يمين النبي صلى الله عليه وسلم فكشف عن سقيه فبلغهما بالدين فجاء عمر فقلت كما أنت حتى أتاني لك فقال النبي صلى الله عليه وسلم إذا له فبشروا بالجنة فجاء عمر عن يسار النبي صلى الله عليه وسلم فكشف عن ساقيه فدلهما بالدين فانطلع يقول ولم يكن فيه مسجد ثم جاء عثمان فقلت كما انت حتى استاذن لك فقال النبي صلى الله عليه وسلم اذن له فبشره بالجنه مع بلاء يصيبه فدخل فلم يجد معه مجلسا فتحول حتى جاء مقابلهم حتى شطب نعم مقابل نعم حتى جاء مقابلهم على شفة الدين فكشف عن ساقيه ثم دلهما في الدين فجعلت أتمنى أن يأتي أخو لي وعلم الله أن يأتي به فلم يأتي حتى قاموا قال ابن مسجد فأولت ذلك قبول المجتمع ها هنا وانفرد اسمعون نعم. حدثنا سعيد بن أبي مريم سعيد وما أبو مريم حدثنا هو حديث هو بن محمد بن جعفر وصفوان ولا الشهيد بن عبد الله لا سعيد بن المسيب حديثي ولا أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه أن خرج النبي صلى الله عليه وسلم يوما إلى آحيط من حوائط المدينة ملا النبي صلى الله عليه وسلم حجة إلى lọ sóko kan nínú àwọn oko tí ó wà ní Madina lè bùkátà rẹ̀. أبو موسى الأشعري رضي الله تعالى عنه هني وخرجت في أثره قل من واجده متلي ربا النبي صلى الله عليه وآله وسلم هني فلما دخل الآحيطة إذا النبي صلى الله عليه وسلم àìsọ́lá wa wọ ibi ọgbà oko yẹn sẹ́nu ọ̀nà oko náà. Fọ́kùtù mọ́ wá sọ wípé láàkó náà nàlẹ́ yẹ̀wò mọ́ bàwá bànàbí yé sallallahu alayhi wa sallam. Èní o, èmi máa di gateman anabi sallallahu alayhi wa sallam. Wọ́n lámúyá ṣùgbọ́n kàn pa mí láti ẹgbẹ́ kí n ṣe gẹ́tì máa nù wò. ẹ̀wọ̀n pé ohun tá a mọ̀ ní pé ààrẹ bí ò ní kíni ọ kò ní gẹ́tì máa nù. ọlẹ́ mi kẹ́ mọ kàdí pinnu pé máa jẹ́ kíni ọ máa jẹ́ bá wà bá nàbí yìí sallallahu alayhi wa sallam máa jẹ́ ẹni tí ó mójútó ẹnu ọ̀nà anabi sallallahu alayhi wa sallam wọn lámìyà mọ́rù ni ṣùgbọ́n kò pa mí láti nǹkan bẹ́ẹ̀. فذهب النبي صلى الله عليه وسلم ولا النبي وعلى فقضى حاجته أوابي أبو كتارة فبشر وجلس على كف البئر أواجهه síbi ẹni pé ó jókòó síbi etí odò yẹn wọ́n jókòó síbi ìyẹn ni pé àárín ibi tó mi yẹn sá wà wọ́n níbi tó ra ga díẹ̀ níbi àárín ibi kànga yẹn wọ́n ní wọ́n máa ń fi àyè kan síbi odò tó yẹ pé yẹn lè fi ìkàlẹ̀ síbẹ̀ bóyá tí èèyàn bá fẹ́ mú mi sọ wọ́n là níbi sallallahu alaihi wasallam jókòó síbẹ̀ ọ̀kàṣàfà á ń fa àfọyèdè ọwọ́ akásọ kúrò níbi ojúgun rẹ̀ ọkásọ kúrò ní ojúgun rẹ̀ ọ̀dàlẹ́hùmọ́ fìlìbìtìr ọwọ́ ju ìyẹn ni wípé ó ju etí aṣọ rẹ̀ méjèèjì ó ju síbi ibi tí kànga yẹn wà yìí sọjá abubakar rọdí aláwòtálá án wọn ni abá abubakar ṣe dé nìyẹn gbàdá abubakar yóò dé abubakar dé báyìí lè sàzínà alẹ́ yìí láti gba yọ̀ǹda rẹ̀ lè yẹ́ dùkúlá láti lè wọlé ọkùnrin èmi wá sọ báyìí pé bíi pé mo sọ pé má àǹtà tani o tani ẹ̀rí wọ́n ní mo wí gbólóhùn tọ́jọ́ bẹ́ẹ̀ kání hátà àṣà zinelek títí tí màá fi ṣe kíni ọ tí màá fi yọ̀ǹda fún ọ. ọ̀wá kọfà lẹ́ni ẹ bá dúró ọjọ́ ìtún nàbí ya sallallahu alayhi wa alihi wa sallam mo lọ bá nàbí sallallahu alayhi wa sallam mo wá ní ya wọn pèrè òjíṣẹ́ ọlọ́run abubakirin yasta'zinu alayka abubakirin nǹkan o ó ń gba ìyọ̀ǹda rẹ o wọ́n fẹ́ wọlé síbi tó wà yìí ó sì kọ́ máa bọ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹ̀ẹ́dìzánì láhùn ọba ṣẹ́rù kò tẹ̀lé yọ̀ǹda fún kò sì bá ń fún nírò pé yọ wà lùjẹ́ náà yọ̀ǹda fún kò sì bá ní fún nírò pé yọ wà lùjẹ́ náà ìfọ̀dákàlà abákiri bá wọlé fọjá a àyẹ̀mí ni nàbí yìí sallallahu alayhi wa sallam abákiri wa bọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún ànábì sallallahu alayhi wa كشف عن ساقيه ودلهما في البئر قال وقص كل جمره هنا وانا سميجي يا سيدي عند عيبي àgbéyàn ká sọ pé omi fi máa ṣe kíni o bá dé sọ̀tò tó jì púpọ̀ náà fọjá Umar Umar náà bá tún lè ẹ má jẹ́ àgbà wípé Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu àrùtọ́ òun ni ẹni tí ń sọ ẹnu ànábi tá ànábi wa sallallahu alayhi wa sallam kájà ilé ànábi ọ̀pá aláṣẹ rẹ̀ mọ̀ngbà tó ti dúró mi òjíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ fún torí tí ọba fẹ́ bẹ́ẹ̀ yọ sọ fún pé wá má ṣe adó sẹ́nu ọ̀nà fún wa bẹ́ẹ̀ rí ọmọ òun náà bá dé. فقلت كما أنت حتى أستأذن لك مواصفون بك يا شبيري في تاني تاني وادو ديو فيما في يندافون في منطقة فقال النبي صلى الله عليه وسلم ها قال النبي صلى الله عليه وسلم أني يصفون بكم نواليو إذن له yọ̀ǹda fún ọba ṣẹ́rù gbòmìnì jẹ́nà kó o sì fún un ní ìrọ̀dùnú pé ọwọ́ àlùjẹ́nà. ọ̀já àrùnmọ́rù àníyàsáàrì nàbí yìí sallallahu alaihi wasallam ọmọọ̀rù wa dé ọwájú kò sí kíni ọ ẹgbẹ́ òsìn ànábì sallallahu alaihi wasallam. ọ̀kàṣàfà à ń sá apá yìí bá tún ká sọ kó o lójúgun bàdá lẹ́fọ̀mọ́ fẹ́lẹ́ bẹ́ẹ̀ ọwọ́ amẹ́ síbi odò yẹn. àmùkálà ẹ̀lùkó níbi tí wọ́n ń mẹsẹ̀ sí yẹn sẹ́wọ̀n pẹ́sẹ̀ tó wà mẹ́ ti di mẹ́fà báyìí kò yé rárá ẹsẹ̀ ti di mẹ́fà ẹsẹ̀ lẹ́sẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ sọlá táwọn náà mẹ́ síbi kófò yẹn wọ́n náà sáàyè ibi táwọn sọ pé yíká kànga yẹn abáké náà tún wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn náà tún nẹsẹ̀ tí wọ́n méjèèjì náà síbẹ̀ umaru náà bọ́ sẹ́gbẹ̀ẹ́ oṣù àwọn náà tún nẹsẹ̀ tí wọ́n síbẹ̀. ààyè yá àyè tó fún ni o ọmọ bó ti yé fàmùtálà àlìkò bó ṣe di pé ibi tí wọ́n nẹsẹ̀ sí kó fún yẹn òun la pè ní kíni o a pè ní ààyè tí fi máa ń bẹ láyìíká bíi kànga téèyàn lè jókòó síbẹ̀ ẹ̀rí. wọ́n ní asálò ti kú wọ́n làm yẹ kó. wọ́n ní ìkan bàjẹ́ bàjẹ́ àbọ̀ yọ wọ́n sì lè yọ. Tọ́ ọ ní ààyè tí wọ́n nẹsẹ̀ sí yẹn bá ṣe kí ni ọ ó ti kú. fòmọjá usman radiyallahu ta'ala anhu usman náà bá dé ọkùnrin mọ wá rí gbólóhùn tọjọ bíi má àǹtà tania hatta asta'zina lak ṣé máa fi yọ̀ǹda fún ọ. فقال النبي صلى الله عليه وسلم anabi sallallahu alayhi wa sallam bá sọ yìí pé ìzànláhó yọ̀ǹda fún ìyá ni pé yọ̀ǹda fún ọ̀rọ̀ ìṣirò fún bìlì jẹ́nà ọ̀sìn fún nírò dùnú pé yọ̀wá lè jẹ́nà náà mọ́ àhà bẹ̀lẹ́ fún yusuf àdáwọ̀ ọkàn ọ̀. ọ̀dà kan bí Usman náà ti wọlé síbẹ̀ yẹn nìyẹn fàlàmù yẹn jẹ̀dì máa hàn máyìlì sáà kò síbi tí ó jókòó sí mọ́ rárá yẹ ìjókòó yẹn kò lè gbàjẹ́ ní mẹ́ta lọ ẹ má ṣe àgbàgbé pa nẹ́bí ni wọ́n kọ́ ọ̀wá rí mi tó lè jókòó pẹ̀lú wọn mọ́. Àwọ̀lá hàtà jẹ́ amọ̀kọ́ mílà ọba yípo tó fi padà bọ́ síwájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àlà ṣàfàtìl bẹ́ẹ̀rù níbi etí kànga yẹn. Ọ̀kàṣàfà àǹsà àpọ̀ ìfún náà bá ká sọ̀tẹ̀ náà kó lójú bùn ẹ mọ̀ fún akẹ́kọ̀ọ́ sáyé ìjòkó òun náà bá ṣe ọ̀nà ẹsẹ̀ rẹ̀ síbi ẹ̀ǹgá yẹn. afáwa ni ìyá Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu. ó ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní rìn ẹ̀ka yìí pé àníyá ti àkùnlé wọ́n sì wù mí kọ́dà dé sí arákùnrin mi kóhun náà dé. arákùnrin mi tóun náà dé wàhálì ọ̀láha ayé àti yàrá àwọn abẹ́lẹ́ ọ̀gbọ́n náà dé ṣùgbọ́n kò dé káàmẹ́bí àdúgbò àwọn tó wà níkàlẹ̀ yẹn fi dìde bí wọ́n wà. ìbùdó ọmọ sẹ́yẹ rọ̀kìmọ̀tò lọ ó ní fa awùwẹ́sù rẹ́ni kakúgbòrò ìtumọ̀ tí mo wá rí gbé fún ìṣẹ̀lẹ̀ yẹn òun ni bí sáré wọn ti rí. àti àwọn ẹni mẹ́ta yẹn ìtumọ̀ rẹ̀ ni pé bìkan náà ni wọ́n sùn sí. lẹ́yìn àwọn ẹni mẹ́ta yẹn ọ̀sẹ̀ ni tí wọ́n tún gbé síbẹ̀ mọ́. gẹ́gẹ́ bá àdébí sọlọ́lọ́ àlùsọ́lá náà ti sùn níyàwó yàrá yàrá àyíṣà ọ̀dí ọlọ́ọ̀bù tẹ̀lé àyíṣà wà ọ̀dọ́ ha. ṣé wọ́n máa rúdẹ́ wá pẹ̀lú wọn àti ọ̀bá tó sì kéèrè ọ̀dí ọlọ́ọ̀bù tẹ̀lé àyíṣà wọn ọ̀jẹ́ ni méjì yẹn lọ. wọ́n ní mo wá sùnmọ̀ fún wa padà rí bí àtàlàyé sàárè wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó anabi sallallahu alayhi wa sallam àti abubakar siddiq radiyallahu ta'ala anhu àti umar radiyallahu ta'ala anhu wọn farada usman àfàwà usman wa dá wà láyé mi ẹ̀rí hadithi inú àgbáyé dáhà bá ń bẹ́ẹ̀ ọkùnrin gbé àfihàn lè lẹsẹ èèyàn méjèèjì sọgàngàn ẹbí odò bákan náà a máa tún mọ àjùlọ tí ń bẹ fún àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí ike ẹni àlùjànnà ni wọn àti ike Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ìyẹn náà lọ́la torí tí ọba lọ́la ni ẹ wò tẹ̀lé ńlá tó sojú tiẹ̀ ni àwọn ló sì jẹ́ afẹ́nu ọ̀nà ẹ̀fà nẹ́bì níbi ọgbà oko yẹn ajá tí pé yẹn pàtàkì ní Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí bẹ́ẹ̀ òun ni bọ́mà tẹ̀tọ́ láti buyìn fún yẹn lójú rẹ̀ báyìí ká bá fọkàn balẹ̀ wípé kò ní sí wàhálà ìjọra ẹni lójú lára ẹni yẹn. ẹni abá kan fún máa jọrọ ẹ lójú kò nídìí ká yìn lójú ẹ káàbá rí ká ẹ dáadáa gbà rí. bákan náà nínú àgbẹ̀ ìdáàbà náà àdéhìí dáadáa yìí àwọn ni pé yóò máa sí wa ìjà nẹ́bí pé àmì ìyanu pa nẹ́bí là nẹ́bí ṣe pẹ̀lú wa. ẹnìkẹ́ni ọsọ fún pé yọ̀ǹda fún kó wọlé kó dẹ̀ fún nílò pé yọ àlùjáná ìyẹn Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ẹnìkejì ìyẹn Umar radiyallahu ta'ala anhu yọ̀ǹda fún pé kó wọlé kó fún nílò pé yọ àlùjáná ìgbà tó dẹ̀ ní kẹta títí Usman bin Affan radiyallahu ta'ala anhu àrùtọ́ ìwọ̀n tá nẹ́ẹ̀dẹ̀ fi kún náà ni pé àdáwò tún kọlù pẹ̀lú àlùjáná tí ọwọ́ yẹn ìyẹn ń túmọ̀ pé àníṣẹ́ anẹ́bí lànẹ́bí ìṣe sallallahu alaihi wasallam àti fáwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n dẹ̀ clear ìyẹn ń jẹ́ ìsìn ọ̀rọ̀ fáwọn sí àwọn ọ̀rọ̀ fírọ́ tí àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí yẹ sẹ́mi rúnà àdàlì ìmán wọlé kódà ìtì ayérayé wọn wọ́n máa gbére wọ́n gbére wọ́n tiẹ̀ gbére ni sórí jímánì àti ìmánà. Ari, bákan náà náà wẹ́ẹ́ dábàá yẹn. wọ́n ní lójú ọ̀rọ̀ lójú táyé báyìí èèyàn lè mú rẹ̀ wá tí àlá irú eléyàn ni wọ́n ń pè ní òun náà ni lè pè ní náà ìfúramọ̀. ìyẹn máa ń ṣẹlẹ̀ ìyẹn rí ọmọ pé ohun tó gbádùn jù láyé rẹ̀ bí kò máa mú wáyà kò máa so mọ́ra wọn káwọn ní kọ́lọ̀ ọ̀kọ́ ṣe atún rédíò sí ìránṣà nìyẹn ìyẹn ta fáránṣà nípa rẹ̀ nìyẹn bí ah, ọmọ yọ irú sẹ́bà yìí lọ́fẹ́ kúndùn gbà rẹ̀ àyè gbogbo gbà báyìí kọ́lá bí ọ̀rẹ́ nìkan yọgi tí ó lè yọgi sógiri lé wọn ọ̀yà a ọ̀yà máa wí b yọ máa wí sógiri lé wọn tàbá wọn kì ti ń bẹ níwájú ilé ìyá rẹ̀ á gáàsì ọmọ ìwọ́yà iṣẹ́ olùkọ́ lọ́lẹ́ ti láyé jẹ kìláàsì ojúkọ lójú nìyẹn máa ń wá ìsàlà wọ́n ní èèyàn lé lóru ìyá ni ìfúramayẹ sírù sẹlẹ̀ yìí pẹ̀lú wípé àwọn ọ̀rẹ́ méjèèjì yẹn dẹ̀ ti máa kójọ pẹ̀lú àmẹ́rì sálọ́lọ́ àṣálá níbi tí wọ́n bò wọn láti rí mọ́ àti pé Usman nìkan kò ní ọ̀dà òun nìkan lọ́wọ́ á dá wà nígbà tí ẹ̀ kìí sóun ní ọkọ̀ sí síbàkẹ́ alẹ́ ní ọkọ̀ sí síbàkẹ́ Usman lè kọ́ sí wọn náà wọn náà ní Usman onímọ̀fẹ́ràn òun làkọ́kọ́ ẹni tí wọ́n gbé wọnú bàkẹ́ alakọ́rọ́t ní Madina Usman onímọ̀fẹ́ràn tó jẹ́ rọ̀dí àwọn ànábì sallallahu alaihi wasallam wọ́n dìjọ́ mú yẹn ni àwọn ànábì sọlọ́lọ́ àṣálá ti sàmì sí òkúta níláàrí pèsè tágbára ẹnìkan ọ̀ka tó gbé síbẹ̀. wọ́n ní bó ló ṣe jẹ́ wọ́n níbẹ̀ wọ́n fẹ́ fi ṣe àmì ìdánimọ̀ síbi sàárè arákùnrin mi ni. ẹ̀rí àwọn adébẹ̀ báyìí ìjẹ́ ìwọ̀nba àwọn ẹni mẹ́ta yìí nìkan òun là nẹ́bí sallallahu alaihi wasallam ní àlùjànnà ni wọ́n là àwọn ẹni tá nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lẹ́ ní àlùjànnà kẹrin ni wọ́n àyẹ̀kálẹ̀ ní wa níran nípa àwọn ènìyàn ìgbà wa kà wá látọ̀dọ̀ abdulrahman bin awf radiyallahu ta'ala anhu wa arda wọn ni òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé abubakar ń fil janna abubakar ń bẹ lálùjánnà wà ọmọrù ìlìjánnà ọmọrù náà ọmọ lálùjánnà wà ọmọrù ìlìjánnà ọmọrù náà wà lálùjánnà àlíyù ìlìjánnà àlíyù wà lálùjánnà ìmú wa ní ìlàbáyé ní tùmọ̀tùmọ̀ àti tí wọ́n máa wà lálùjánnà ni ẹnì kan àwọn tọ́lá ìlìjánnà àwọn náà ní àlùjánnà ni bákan náà zubairu bin ìlìjánà zubairu náà wà lálùjánà kódà òun gẹ́gẹ́ tó ń gbà jísù ànábì dáko òun pé ọ̀rẹ́ abdulrahman bùn àwọn ìlìjánà tí abdulrahman ọmọ àwọn òfin bẹ lálùjánà sáàd bùn máàlì èyí tó ń pè ní sáàd bùn àbí wà kọ́ yẹn náà wà lálùjánà sàyìn ibùn zayin yẹn náà wà lálùjánà bákan náà àbú ẹ̀rẹ́ ìdáta òun lè jẹrọ àwọn náà wà lálùjánà àwọn ẹni. àwọn là ń pè ní àlẹ aṣáratu àlẹ mubashara àwọn èlè mubasharuna èlè jẹnu àwọn ẹni mẹ́wàá káńtà yìí sọlọ bá ṣẹlá tó múrò ọgbẹ náà àlùjẹnà wà ní wọn eléyìí ọwọ àánú sunan imam tirmidhi rahimahullahu ta'ala hadithi tó gbádùn ìwà ṣe ń fáwọn ẹni mẹ́wàá yìí kan tó ní ọ wọn tún pọ̀ lọ́kàn nínú àwọn ẹni hasan àti hussein máa wà bẹ́ẹ̀. sọlá nàbì sallallahu alaihi wa sallam onídẹ́rì hasan àti hussein ń kọ́ sayyida shababi ahlil janna. àwọn ni wọ́n jẹ́ aṣáájú àwọn ọ̀dọ́ tí wọ́n wà nínú àwọn ẹni àlùjẹ́nà òun náà ni Bilal ibn Rabah sanabi sọlọlọ asalamu gbọọrọ ẹsẹ̀ rẹ̀ lálùjáná ìjẹ iṣẹ́ wo ló ti oníbẹ àwọn ọsàlùwalá àfi kó òun kírun tọba rọ òun lọ́rùn láti kí ní gbogbo àkókò yòówù irun yẹn là ń pè ní sọlá gbogbo bọ ìlàlẹ́ fún ọba wọn ni àríjẹlẹ àmàlù tí mò ń wò nìyẹn pé ó súnmọ́ kó ti fẹsẹ̀ àti pamọ́ tí mo ṣe bí ẹ̀rí pa níbi sọlọ́lọ́ asálálóhùn gbọ́rọ̀ ẹsẹ̀ rẹ̀ ní àlìjẹ́lẹ̀ nínú àwọn ẹni àlùjànnà ká má gbàgbé nínú àkídà ahli sunna wal jamaa àní ṣèjẹ́rì pé lágbájá kan ní àlùjànnà ni àtẹni tẹ́rì bá pè lẹ́nu àlùjànnà ẹ̀rí lọ́wọ́ àpàrẹ ní ilẹ̀ ní àlùjànnà ẹni ọba jẹ́ mùmínì tó kú sórí ìmáà náà rí ju láàbò ààrẹ kan fún pé kọ́ wà àlùjànnà ṣùgbọ́n ẹni ọba jẹ́ pòókì ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n ti fún ìsìláàmù ẹ̀ náka àfọ àlè ẹ̀rọ máa bà wá àníwí sẹ́pẹ́nẹ́ pé kàlá ńlọ́nà mọ̀rọ̀ bá nìyẹn di bẹ́ẹ̀ àníwí sẹ́pẹ́nẹ́ ṣùgbọ́n àwọn ẹni tẹ́lẹ̀ rí jẹ́mi tó bá sọ pé ní àlùjànnà ni wọ́n fi rú àwọn ẹni yìí àgbàfẹ́ ní àlùjànnà ni wọ́n. kọ́dà táwọn àìmọ̀ mẹ́rin ẹni tẹ́lẹ̀ àlùjànnà ni wọ́n Imam Malik Abu Hanifa Imam Shafi'i Imam Ahmad bin ẹ̀jẹ̀ adáhùn à ń rẹ̀ kẹ́ńpá wọn mùtẹ́ẹ̀mì ọ̀rọ̀ ṣùgbọ́n kò lọ́wọ́ ṣàlá àwọn kò pa àwọn ènìyàn náà àlùjẹ́ nìyẹn wọ́n ní kí ló dé bàbá fáìnà ìbí dáa kọ́ wọn níbẹ̀ bí ọ̀bá dáa kọ́ wọn nígbà tá à ń tẹ́tì kọjá níbi sàárẹ̀ ẹnìkan jè ló ń kọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún rere nípa rẹ̀ kó ṣe rere ìṣe ọlọ́run bá sọ pé wájà bàtà wọ́n ní kí ni tuma wájà bàtà ó di lẹ́yìn kọ́ wá àlùjẹ́ nìyẹn ọ̀rọ̀ bá nìyẹn ti tó ìyẹn ìdí tí ó fi hàn pé ìyẹn nìyí ìyá àmọye òǹkà rẹ̀ bá a ti ń dapò àwọn èèyàn pọ̀ náà dára eléyàn náà fi ṣàhádà ti nàbí sallallahu alaihi wasallam pẹ̀lẹ́rì látọ̀dọ̀ ẹ̀ náà. adẹ́ni tí wọ́n kọjá ń bẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ti ní sọ bí burú ń pa ẹ̀ wọ́n ní wájà bàjẹ́ wọ́n kí ni tùmọ̀ rẹ̀ níbẹ̀ ẹ̀dẹ́ ni kíyàn náà wọ̀ náà. ọ̀fìn ẹ̀pá àwọn pa wọn kọ́ àrùn rẹ̀ kàn fẹ́ẹ́ ní àlùjánnà ni wọn. sọlámi sọ sálámi pé antum ṣuhadaahu lahi ṣẹlẹ̀ àwùjọ yìí yìí gan lè máa lẹ́jẹ́ ẹlẹ́rìí ọlọ́run lórílẹ̀. nínú àwọn ẹni àlùjánnà àwọn ẹni sábìs tùnùkọ́yì sábìs tùnùkọ́yì òun lòun máa ní àjẹ́ ọkẹ́ ń tiẹ̀ nígbà tó lọ́wọ́ bá sọ ayé àkàlẹ̀ ń ìjọ́rọ̀ ọ̀dọ̀ لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشكرون عفوا ثابت بن قيس رضي الله تعالى عنه من الصحابة تسيوي حقيقة لرسول ó ní ọmọ tí wọ́n pè àbí sáwùsù jẹ àwárí ohun tó ṣe pé tí yẹn bá wí báyìí yóò máa kílẹ̀ ní gbèmùgbèmù ọlọ́run lọ́dẹ̀ da ohun yẹn mọ́ ọwọ́ àwọn ìwé tó ń bá ń sọ̀rọ̀ báyìí gbogbo yìí wọ́n máa gbọ́ sí gbogbo ilé wọ́n máa mì tìtì níwájú ànábì sọ́lọ́ lọ́wọ́ àtàlà ẹ́ ṣéṣe ṣe gbóhùn ti borí gbogbo gbogbo báyìí àyà yìí ṣe ṣe òun ní báwí bàbá àti takú lé nìyẹn pẹ̀lẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ títí ọlọ́run bá sì béèrè ń pa rẹ̀ wọ́n ní à láti jọ́ láyà àti sọ̀kalẹ̀ ló ti bú ẹ́ fún olóhùn láyà ń bárí títí gbogbo sí òun ò ní bàjẹ́ báyìí ohun agogo wájú ànẹ́bí mà sallallahu alaihi wa sallam èyí ni ọlọ́run bá ké ti fi ẹni àlùjànnà ni o ìní ẹni dá ànẹ́bí sallallahu alaihi wa sallam tó fi lẹ́nu àlùjànnà nìyẹn nínú àwọn ẹni tó fi lẹ́nu àlùjànnà àwọn ẹni sáà ni wọ́n rí kíní kẹtọ́rọ̀ ní a bìndínlù sáàdù ọmọ ọmọ màálù tọ́jú aṣáájú àwọn yahudi yẹn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí kẹrọ lálùjẹ́nà ọ̀yọ̀kẹ́ni àlùjẹ́nà ní sáàdù ọmọ màálù ẹ̀rí nínú àwọn ẹni àlùjẹ́nà òun náà ni amúrú fún jábọ̀ ìyẹn nìyí ẹsẹ̀ ń dùn bí àárọ̀ jẹ bí ẹni tó jẹ́ amúgùn yìí ẹ mọ̀ báyà tó sọfẹ́ lẹ́sẹ̀ alẹ́ àrọ́jì àrọ́jì kí amóhùn kan sẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ bí ò bá lọ síbi ogun ẹ̀ sí. wọ́n bá pèpè o wọ́n bá lóhùn lọ àwọn ọmọ rẹ̀ ní kò sí nǹkan kan lọ́rùn rẹ̀. ìṣe ọlọ́run ni ọlọ́run ti fẹ́ ọbáyọ ọlọ́run ẹ jẹ́ ọlọ́run ní àbá bẹ́ẹ̀ lọ́nkọ́ ọlọ́run fi ṣàhádà kẹ́ sálá ó pín àlùjànnà fún yẹn náà nínú àlùjànnà àwọn náà ni Ammar ibn Yasir kọ́dà gbogbo mọ̀lẹ́bí ẹ̀ jẹ́nẹ́rálì Yasir Sumayya bintu Khubab pọ̀ àti Ammar gẹ́gẹ́ alára lẹ́yìn pé tọ́ba ti dìgbà tó ń ta ìṣòro wo ni wọ́n rí ẹlẹ́mìíràn máa ń sọ àwọn ìbéèrè ránù ẹ̀ẹ́ wọn bá ní kéèyàn kúnlẹ̀ ńdẹ́dẹ́ ńkọ́ kí ni wọ́n á ṣe fún wọn la orí rẹ̀ ni àbí àbí wọn bí ọládàá ẹ ní wọn bá sọ wípé ẹ kéèyàn gérúgbìn yẹn ńkọ́ ẹ ní wọn bá ní kéèyàn fa tòkòtò yẹn fa wálé ńkọ́ ẹlòmíràn máa fi wóró wóró wóró wóró àwọn ènìyàn máa ń bẹ lábẹ́ ẹrú kèfèrí bá ẹ̀rí máa wá kó wọn jáde pẹ̀lú asọrin lásìkò oorun wọn á gbàgbé wọn sórun ìyá yìí ní agbára òjíṣẹ́ ọlọ́run kọjá débi pé ènìyàn ń dágùn ó ń kọjá wọn ní òjíṣẹ́ ọlọ́run kó wà ní báyìí ìṣe aláwọ̀ ti sọ́kùnrin àti àlẹ́ yà á fi fàyín àyíká kò mọ̀ ní jẹ́nà ó pè fún wọn. Eke gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí yà á fi jẹ́nẹ̀rálì gbogbo yín gbogbo àti sùmọ́yà ni. Ẹ báwọn ọ̀daràn yẹn náà ojú ara ni wọ́n ti gbàgbọ́ wọn ní ìkàrà. Ìyẹn sùmọ́yà bí ń tún kúbà. Òun ni awwal shahida fil Islam. Àkọ́kọ́ ẹni táwọn kọ́ kúkú jẹ̀rí ní Islam. Àti sùmọ́yà o. àti àmọ́rò àti yásìrù bàbá rẹ̀ gbogbo yín bá dàbí dẹ́ parí ọ̀rọ̀ sí fún yín dùn yín àlùjẹ́nẹ̀ ẹ sáà sòrò sáyé yìí nínú àwọn ẹni àṣàlá tó pè lẹ́nu òní mọ̀lẹ́bí wọn ìdí ọjọ́ ọjọ́ bàbá àti dání wọn gàálí pẹ̀lú yá fárú nìyí ìgbà wọn lọ sí gáàsà tó mọ́kìtà wọ́n fi ni rẹ̀ méjèèjì wọ́n sì fi gbúdúgbú jagun lọ. àwọn àníṣe ọlọ́wọ́ ẹ̀ méjèèjì wọ́n ti ṣèyẹ́ fún àti jìbìrìlù àti mìkáyìlù wọ́n ń fò káàkiri gbogbo náà àlùjẹ́nà rẹ̀ àfẹ́nà àlùjẹ́nà ní jáfà ẹ̀nà ẹ̀nà àlùjẹ́nà ọ̀hún ni àwọn kíáṣà bọ́nu mọ́sán bọ́nu mẹ́sàn. ẹ ò gbàdá nẹ́bí sọ́lọ́lọ́ àṣálàmù kọ́ ẹ pé wọ́n fi sẹ́ wọ́n fi gbogbo àwọn ìjọ oríṣi wọ́n fi hàn mí là. àwọn làwọn kan tọ́pọ̀ òun ṣèbí ìjọ òun ni wọ́n ní ìjọ àtẹ́bí musa ni àwọn tó láwọn tọ́pọ̀ wọ́n ní ìjọ àtẹ́bí ẹ̀yìn ni àwọn tó láwọn tọ́pọ̀ gan-an wọ́n bá ìjọ rẹ nìyí ọ́ ṣùgbọ́n ń bẹ pẹ̀lú wọn ń bẹ pẹ̀lú wọn sàbọ̀rún ẹ̀lifán yẹ́n ẹ̀ lọ́wọ́ ẹ̀fọ́ àmì sọ̀sọ́ látó ti pín àlùjẹ́nẹ̀ fáwọn ẹni ṣùgbọ́n àlè máa dá kan pé báyìí bẹ̀ẹ̀dẹ́ ọ̀sán fẹ́ káwọn ọ̀yẹ́ ní òsè ó fi ẹ̀fọ́ àlùmọ̀ bá ṣàrú nàbì lè jẹ́ nà wọ́n ju mẹ́wàá lọ. ẹ̀yẹ́ tún fi àwọn seventy thousand yìí kún ọ wọ́n ní àwọn seventy thousand gan bẹ̀ wọ́n bẹ̀ pẹ̀ láwọn ẹni orí tó pọ̀ rẹpẹtẹ yìí bó ṣe wá nù hadith Aisha radiyallahu ta'ala anha wa ardaha gbígbé ẹni yóò tán bá ní wá sọ bó ṣe ṣe é yóò láàrin ọdún kan péré ẹ ọsọ táwọn olóṣèlú máa ń lò ọba àdárùn sí rẹ ọba àmà kò ti owó ní àbí kówó yẹn ó kó sínú owó rẹ̀ àti ó sì kàn bẹ̀. ẹni wọn bá wàá sọ bó ṣe ṣe wọn jẹ níyà ìyá wọn ìṣòro ni wa bó láyé àtàwọn táwa ń gbọ́ ibi sọ̀tọ̀ ọkọ̀ yẹn fàá sáwọ́ ìtara yẹn ti rọ̀ jíjẹ ń dọ́gba gba ìwé rẹ̀ pẹ̀lú ọwọ́ irúfẹ́ nìyẹn á sì sùn rẹ̀ ní ohun tó máa rọrùn ah, òyìnbí ọlọ́run nílé yẹn rẹ́ẹ́lẹ́kẹ́lá àrùn àfihàn lásán ni kí làfihàn yẹn òun ni lápẹẹrẹ èyí náà mọ kí sẹ́ẹ̀dì bàbá oṣù yìí tẹ máa rà wọ́n lè sọ pé àtọ̀ọ́lé ni àkọ́lé ṣé àtọ̀ọ́lé yẹn ọmọ yẹn wákàtí tó fi wà àtọ̀ọ́lé yẹn àbọ̀ oṣù wákàtí kan wà wákàtí kan àbọ̀ wọ́n ti tu yẹ́bẹ́yẹ́bẹ́ nìyẹn. àwọn ẹgbẹ́ àtọ̀ọ́lé kábẹ́ẹ̀sì áùtù nìyẹn pé àtọ̀ọ́lé tó bẹ́ẹ̀ náà wọ́n ti wá sọ nípa ọ̀daràn aláṣẹ burúkú níbi àṣẹ wo ni mọ̀rọ̀ bọ́ dé ojú obìnrin tó sì ti sí òhò rẹ̀ wò tí ọ̀lẹ́tọ̀ sí ọ̀tírẹ́ǹtì ni wọ́n jẹ́ sọmọ pé wọn ọ̀fẹ́ máa sọ wípé obìnrin kejì obìnrin kejì wọ́n kàn sọ pé inú iṣẹ́ láàbí tó gbé wá ó ṣe kí ni ọ ọ̀sàṣẹ́wó ń bẹ̀ àrùtù nìyẹn nígbà iṣẹ́ aṣẹ́wó ń bẹ̀ nù iṣẹ́ rẹ̀ wọ́n àṣẹ máa tu yẹ́rẹ́yẹ́rẹ́ wípé aṣẹ́wó kìíní ló ṣe òkì kan nígbà dùnà ẹ̀wọ̀n bí irú àwọn ọlọ́pàá àjàgbé ìjò tí wọ́n wá mọ́tò èkó wọ́n yẹ́ lóbi máa ń fẹ́ máa ń fẹ́ yàwó bíi twenty two àbí twenty one péré ẹgbẹ́ bó sọ̀kọ̀ kẹ́ bí bá ti ń sọ̀kalẹ̀ sí báyìí yóò níyàwó tí ó sùn sí mbẹ́. ẹ̀rí irúfẹ́ ni àwọn kan pè lásẹ̀wẹ̀ yẹn wọ́rọ̀ kan tó ẹ̀ ọ̀gẹ́ bọ́sẹ̀ wàá tó lànà náà nìyẹn tọ́ba fẹ́ sọ nípa aláburú yẹn má wùlẹ̀ wípé ẹ̀yọ̀ kan tó ọkọ̀ ti bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan tó ọ ní ìsókè ọkọ̀ ti

àtúntò sálámì àrùtù nìyẹn àfihàn ẹsẹ̀ lásán nìyẹn ẹni tó bá ní wá sọ bó ṣe ṣe ní àárín kíni wí ọ̀sẹ̀ ọ̀ǹdà wọn jìyà àníbi sọlọ́lá àṣàlá àwọn anítorí ìjọ òun oníwọ̀n fi hàn òun ìjọ rẹ̀ sọ́pọ̀ yìí àwọn seventy thousand wọ́n bẹ pẹ̀lú wọn tí wọ́n wà àlùjẹ́nà láì ní sírò tẹ wọn láì sì ní jìyà. nígbà tá a nẹ́bí wọ́n sọ̀rọ̀ nílẹ̀ sọlọ́lọ́ àìsàlám mo bá dákẹ́. kílẹ̀ mọ̀ bí wọ́n tẹ̀lẹ̀ ariwo máa tẹ̀lẹ̀ ní kúkú wọn máa wáyé àní wàá jẹ́ ẹ́ ó jẹ́ táwa táwa ti sa àwọn kan oríṣiríṣi ká tó di mùsùlùmí ẹ̀rọ bóyá wọn bí inú islam ní kálukú sàǹsórí. èyí ọlọ́run ni ẹ̀kọ́ rẹ̀ ti sọ oríṣiríṣi àwọn ènìyàn wọ́n tún kọ̀ǹtínú ọ̀ àwọn ènìyàn láàyè tàbí yàrá wọn yìí tètè yàrá káfíń ẹsẹ̀ ní àjà wa jágbe mẹ́yẹ tọ́ba gbọ̀ tún ọ̀ní ọ̀dà tọ́ba gbòsìn ọ̀ní òní ìdá àwọn tó àwọn èso wọn yìí bá kú mọ́ èyí márùn pákó lálẹ́ ìyá rẹ̀ ó àgbẹ̀rọ̀ jókòó ń di àrùn àti gbogbo yìí dẹ̀ máa ń sọ ọ̀dì àwọn bó ti àwọn yẹn ò ti ń ṣe bẹ́ẹ̀ tiwọn. bákan náà àwọn ènìyàn wọ̀ láyà kàwé wọ́n yìí dẹ̀ fi náà ju ọbẹ̀ náà fi lábá náà sọ pé aṣọ ìdàwà àlìkáyìn pé ogun tó kẹ́yìn òun ni ká fi náà ju egbò ẹ̀rí àwọn yẹn ò kí ń ṣe káyìn. bákan náà àwọn ẹni darí ìwàlá yẹn sàkó wọn yẹn rí pẹ́sì mọ́rọ́kìá wọn yẹn rí pẹ́sì àtúnbọ̀ wá ẹni tó tún lálùjẹ́ náà náà tó tún lálùjẹ́ náà nítorí pé ò rí pẹ́sì mọ́rọ́kìá ìlànà ìdáná sọ̀sẹ̀ lásán bá lè jẹ́ nẹ̀kú. àwọn ẹni dáwí yìí o kí ni wọ́n yẹ kó ṣe ha wàá hùn màá ilà àárọ̀ bíi bíi yẹ tàwọn kẹlẹ ọlọ́run ni wọ́n máa fara dì kìí bíi táwọn yẹn wà sí rù bíi ìdá àwọn eléyàn ní ìgbẹ́ tọ́tún fi ń dọ́gbọ́n síra wọn níbi náà yẹn ti níyàwó mẹ́rin lágbára ọ̀ka yìí bí yẹn bá lẹ́yìn ọ̀kẹ́ tó yá wẹ́wẹ́ ẹ̀ lọ́wọ́ gan ìyọ́n sálọ adásọpẹ́ nìkan ló ń fẹ́ yàwó ẹni kìíní kan yọ wá ní gbogbo wọn náà lòun bá ṣe ààyò irọ́ burúkú ẹ̀rí pa àwọn yẹn wọ́n fi nǹkan ẹ̀mí ìkókódà wọ́n fi sí ṣòro nítorí pé orin ilẹ̀ jù ni pé àlùjọ nú ẹni yẹn ní ọ̀yà máa dọ́dọ̀ wọn ni ó ti kó ládàámọ́ wọn nìyẹn ó ti kó ládàámọ́ ẹ̀yẹn àrẹ́bí sọ́lọ́wọ́ ẹ̀sálálọ́ lágbára jù kódà kò tó ka yẹn gẹ́ géńdé táàtì wọn lágbára rẹ̀ ń bẹ fàdínẹ́mì sọlọ́lọ́ àṣàlábọ̀ tó wà nù hadith anas malik rọ́dí ọlọ́run tààrà ó sì wà nù tá a gbọ́dọ̀ nígbà tó ń parẹ́ ṣíbi ó lè fẹ́yàwó ju ohun tó fẹ́ yẹn gan lọ ọlọ́run kàn tẹ́ mọ níwọ̀nba ohun tó fẹ́ ni. ẹ̀rí àwọn yẹn gbọ́ ẹlẹ́dàá wọn ni wọ́n gbára lé ìsàrà mọ̀ ní kálíọ̀tù ọ̀dùn báwọn ò ní lò wọ́n yé lò wọ́n kẹ́ fara ti ọlọ́run yàní tàwákùlù yẹn o pé alọ́gbẹ́ ni wọ́n bá lò ń dán owó ẹsẹ̀ mùsùlùmí o ṣùgbọ́n ẹnì yẹn lè má ti nú àwọn seventy thousand sí wọn ò ní tètè rọ sẹ́wọ̀n tí wọn ò sì ní lè kéde o àwọn náà padà sí dáadáa ní ìṣe ọ̀gbọ́n sọ tí wọn ò sì ní jìyà lọ́rọ́ díẹ̀ láàrin ìgbà yẹn bí ọ̀kẹ́ àṣà olùmẹ́sàn báwọn ti dìde nìyẹn. منكشر بن محصن رضي الله تعالى عنه àwọn bá dìde pé òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi kí n wà láàrin wọn a òjíṣẹ́ ọlọ́run ni à ń tàbí mo ti bẹ́ẹ̀ lọ́wọ́ àdúrà ti dìgbà náà mi àdúrà nẹ́bí ọjọ́ àdúrà yín o papọ̀ mọ́ra wọn àdúrà tó ti gbowó rẹ̀ lẹ́ẹ̀nìkan ó lè má rí bẹ́ẹ̀ gbẹ̀gẹ̀ yóò àti fáwọn tilẹ̀ kú fẹ́ má bá wọn àbá lówó ẹ máa bù wọn lówó. ṣùgbọ́n wọ́n yẹ kẹ́ gbà bí àdúrà ọ̀tọ̀ ìjọsìn sádàkà alẹ́ ọ̀tọ̀ ìjọsìn. ìwà ti dandan kí méjèèjì máa papọ̀ lẹ́ẹ̀kan náà. ìgbà tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn àfáàmọ́ làwọn fi sọ wípé tẹ́mọ̀ wípé àdúrà ní ìyẹ́ ìyẹ́ rẹ̀ náà ti sádàkà tù. ẹ̀yin rẹ̀ fà. ikọ̀ tẹ bá sọ àwọn èèyàn dáadáa lẹ́gbàdà fi ṣe kí ni o lẹ́gbàdà fi bú wọn. àgbájúlọ ẹ̀ńdọ́bá jólúmọ̀ ó ti pèsè àkọnilẹ́kọ̀ọ́ ọ̀dìgbà àjẹ́ àmúlẹ̀. ògbélé iná ń wí ni ọ̀sà déédéé àáfà ìsùn mi. ọ̀rọ̀ àbá tó àwà jù bẹ́ẹ̀ lọ àwà bẹ́ẹ̀ á ti kí lóru ó máa ibi tí wọ́n ti lọ tó ti wọ́n tó ti dakọ̀ ni àbó ti lo oko ìwọ́ ti powó mẹ́lẹ̀ nìkan ń ti síra báyà kí o tó bí mẹ́rin papọ̀ lẹ̀ yóò wọlé ìwọ náà wo pípà tà tó wá ju sọ̀rọ̀ ọ̀run ni kò rọrùn. sẹ́ni ọ́ ajókòó bẹ́ẹ̀ nínú àwọn èèyàn míì náà tó tún ṣe dáadáa bẹ́ẹ̀. ọ́ wá padà wò wáyé kàn ṣáàlà jẹ́sà kù lọ èèyàn máa jẹ́ kí gbogbo akáàbì dàpá ṣùgbọ́n àwọn yẹn tàbá ti fẹ́ já kótó pẹ̀lú ju má já kótó tá n gbé kí wọ́n lè tètè fà wá. àwọn ọ̀ráyè kan ráyè ṣàìsùn wọ́n fi wúlò bá wa. àwọn náà sọ ẹ káre ẹkọ ẹsùn tẹ̀ ń ṣe ẹ gbà. wọ́n gbà tí ò sí mọ́ wọ́n lè ń tẹ́tí wọn lọ́pọ̀lọpọ̀. ọgbà àwọn ẹgbẹ́ wọn kò wọ́n gbé súnà lọ́wọ́ tí wọ́n fẹ́ padà bàjẹ́ lọ́lá yà ó ẹ̀rọ náà ṣàtúnṣe rẹ̀. sọ àdúrà ń bẹ sádàkà ń bẹ ìjọ ní ẹ bá aládùá ẹ fún mi gẹ́gẹ́ bí ẹni rẹ̀ sàdúrà bá gbà alhamdulilayi ká sọ yí owó sẹ́dà nítorí pé ànábì sọ́kọ́ bá àkàlà wọn sàdúrà jẹ́ ìyẹn òní ògùn ọgbà àdúrà táwọn ti ṣe èyí tó bí pọ̀ torí gbogbo èyí náà ń bá jì sọ́kẹ́ balẹ̀ pé ọwọ́ àlùjẹ́ ni ah! Ah! gbogbo ẹ̀já làlù ni ọ̀rọ̀ ti rọrùn ní ẹ́ àlùjẹ́ náà ah! kò dúpẹ́ bá lọ́wọ́. káwá tẹ̀lé lẹ́nìkan kó dìde níwájú ẹni tọ́lọ́run rẹ ní gbogbo ilé ayé. afáwa kẹ́ẹ̀ṣà àwọn abẹ́gbẹ́ ìṣẹ́ ọlọ́run ah dákun bẹ́ẹ̀ lọ́run ẹlọ́run fún mi kí n wà náà seventy thousand yẹn tí wọ́n wà lùjẹ́ náà lọ́fẹ̀ẹ́ yìí tí wọ́n ní zero ṣe wọn ọ̀dẹ̀ ní ti àpẹ́ náà fẹ́ lómi àwọn àlùjẹ́ náà ṣùgbọ́n yóò ń kọ́ lọ sáàpù nínú bíi hamsina alifasana fifty thousand years irú ẹni tí ọ̀yọ́ zaka nínú dúkìá rẹ̀ lẹ́yìn alákùnrin ni tọ́ba tẹ̀ lórí mọ́lẹ̀ àdúgbò àwọn ọmọ ẹ̀ náà iye omi ń káyọ̀ nínú ìdí àrùkù kọ̀mùtínà àìmọ̀tánà alẹ́ ti kẹ́ ṣé àwọn kò ti jìyà ni ó jìyà lọ́dọ̀ kò jìyà rí à ó jìyà ọ̀ àràkùnrin bá ìbáwọn lọ́dọ̀ yẹn lọ́rùn mọ́lẹ̀ ń jè lọ́rùn tó ọ̀hún kan nígbà tẹ́ni yẹn lọ sí hajj tó ti tẹ ọlọ́run sọ lọ́ra àtàlà sọ ní hàn ẹ̀rí agbọ méjì tó fi tó kú síbẹ̀ yẹn náà ni ẹ fi sí ẹ gbọ́dọ̀ fi lọ́ fíńdà sí ẹ wé lórí o torí tí wọ́n bá gbé ní ìdíjọ́ kíá wọn mọ̀lẹ́bí wọ́n gbé lé làkúmí lọ́mọ ọwọ́ àtọ̀tọ̀ tó ọtẹ lọ́rùn lọ́rùn bá dà. irú ẹni tí ọwọ́ ayọ̀ làkúmí àwọn làkúnmí rẹpẹtẹ yẹn tó ń pọ̀ bí ọ̀yọ́ sàkà lórí wọn wọ́n máa gòrí ẹ̀ wọ́n máa tẹ̀ àti gbogbo àwọn ọmọ wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n tẹ̀ mọ́lẹ̀ kò kí ni o ìyá omi nǹkan rẹ̀ ti dárò kọ̀mùsí náà alifasa ní ọjọ́ kan tó yẹ kó ṣe déédéé fifty thousand years lẹ́yìn ìgbà yẹn wọ́n tẹ̀ wá ó ń bú lọ́rọ́ rẹ̀ lọ tí yóò jó náà bí àríyáwó àrìjẹ́ náà sẹ́wọ̀n pẹ́ ni ẹ lọ́ba tẹ̀sẹ̀ bọ́ọ̀lù abẹ́ntówó rẹ̀ di káńsù mẹ́lọ́wọ́ tí wọ́n sọ di ayọ́ ayọ́nù tí wọ́n máa fi rá lára wọ́n fi jẹ olójú wọ́n fi jẹ oníbàdí wọ́n fi jẹ oníbi ẹgbẹ́gbẹ́ ní ọjọ́ kan tó ṣe yí pé ojú wọn rẹ̀ tó fifty thousand years wọ́n á dọ̀ àwọn òsín náà ní lọ ni àbálùjẹ́ náà ní lọ síyẹn ní òsín díyà mi wàláyé òdíyà bẹ́ẹ̀ ni àwọn fẹ́ẹ́ ń sí thousand yìí máa wà àbẹ̀jẹ́ náà wọn ní sọ̀rọ̀ sí àwọn òsì ní bíyà òkè àṣà ti bẹlọ nǹkan lọsí wà láàrin wọn ìjọ Ọlọ́run ni mo ti bẹlọ àdó àdìgbà ẹni wàá ní wàhálà àti wàá lórí pé àdó àtò ń tẹkẹ sọkẹ ẹ balẹ̀ kọ gbà bàbá um, fẹ́ ti rú àdó àtòrí báyìí èyí tó kéré jù ní ká gba one lórí ẹ ah, àbá oníbi tó ti lọ fún nǹkan ẹni wàá ní. La ilaha illallah ẹni tó ṣe pé straight ó ti rí bẹ́ẹ̀ ògbówó ń jọ́jú ọ̀fẹ́ ni ṣùgbọ́n mo ní mo tọ́ fà á ní pé ẹ máa fi àdíyà mọ́ ẹ máa mọ́ ọ lọ ẹ bá ti mú ọ lọ súnmọ́ súnmọ́ máa tòtò lórí díẹ̀ díẹ̀ wọn lọ bá kiri gbówó rẹ tó gbó fún yóò tún máa lọ ní tìranu nígbà níbi kí ni wọ́n lẹ́ẹ̀dẹ̀ wọn lọ́dọ̀ orí ilé ìdìtẹ́lẹ̀ ẹni rẹ ni wọ́n máa fún lówó máa kó ti kàdíyèsí ìgbélayà kùlùtọ̀ àyánájá ìlà tẹ̀kí àjẹ ọjẹ wọn ẹjẹ tí ń bẹ̀rù Ọlọ́run lọ kọlá àdìgbò yóò tún fi sẹra lórí lágbóró kí lọ́n wá lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọn bá kówó ẹ̀tọ́ tó lọ fi ṣe mòlúdì ìwọ ni o. so nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kẹsẹ tó dìde ní ọjọ́ ọjọ́ àhà bùkátà ti ṣáájú nípa wájú rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹni tí wọn wà lóye náà táwọn sọsọlá ń fúnra lóye náà àwọn náà lẹ́nu tó ń pè ní ọ̀sọ́ ìrìnnú ẹni yóò tẹ̀ kírun àbí ọ̀tẹ̀. ọlọ́run ogun pẹ̀lú àwọn ọmọlẹ́bí ọjọ́ sọ́dún kan fẹ́ẹ̀lì yẹn náà ó lè di mùsùlùmí lójú ogun náà ni òkírun ṣùgbọ́n ẹ wàá pè wò lóbi yẹn ju ọ yẹn jù ìgbà táwọn ọba ní ẹ̀ṣẹ̀l tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sàgbọ́ àwọn òkú wọn jọ wọ́n bá rí arákùnrin kì í kú tán tọ̀ kí lọ ṣẹlẹ̀ sí ọmọ olóṣèlú ṣe tiwa náà ló ṣe tó fi kú àìbò ó ní rárá o bí n ṣe ti yín o èmi ti nígbà tọ́tọ́ lọ́wọ́ mo ti gbà nẹ́bí lójijì rẹ̀ ọ̀pẹ́ kò jì báyìí kó ti jáde láyé nìyẹn wọ́n bá múlò òṣèrímù òṣèrímù òṣèrímù àmúrò tó ń sáré wọ́n múlò ẹ̀ lọ́ba nẹ́bí sọ́lọ́wọ́ àṣálà ìdí ọlọ́run lẹ́nu àlùjẹ́ sókè ni ọ̀rọ̀ rẹ̀. ina rẹ̀ ní àbíjẹ́nà àwọn ni abdullahi ibùn sàlẹ̀ àwọn tó sara ikú ju àbíjẹ́nà fún yẹn náà. ina rẹ̀ ní àbíjẹ́nà nínú obìnrin àwọn náà ní Khadija bint Khuwaylid kódà wọn sọ bílẹ̀ rẹ̀ ti máa rí radiyallahu ta'ala anha. ina rẹ̀ ní àbíjẹ́nà àwọn náà ní بنت رسول الله صلى الله عليه وسلم náà ní alùjẹ́nà yìí anabi sọlọ asala tó tóbi wúlò aṣáájú àwọn àwọn obìnrin jẹ wà alùjẹ́nà nínú àwọn ẹni alùjẹ́nà òun ni ọmọ sùlẹm ya anas torúkọ rẹ jẹ arúmẹsọ awẹlẹkùmẹsọ kùrù àbí kùmẹsọ èyí yóò torí òpin ó jẹ mẹ́ta ni mo wí. arúmọ̀ìsọ̀ọ̀fù àbí kò pè ní alẹ́kùnmọ̀ìsọ̀ọ̀fù àbí alẹ́kùnmọ̀ìsọ̀ kíkọ̀ ya anásùnìyà bíntu mẹ́tàl nínú àwọn àrùjẹ́nà ẹ̀rí àwọn sọ̀sálà sẹ̀hìnrọ́tù àtàdéjà obìnrin dúdú ni tòsí yìí pé wàrápá máa ń dà láàmú ẹ̀dẹ̀rẹ́ wọ́n á lọ fún títí ọlọ́run wọ́n ní mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi wàrápá ń dà mí láàmú òṣìṣẹ́ ah, ọlọ́run tó bá fẹ́ lọ́sí ilé ṣe sùúrù báyìí àbíjẹ́ mi máa jẹ́ tiẹ̀ ó ti tiẹ̀ náà nìyí ọlọ́bìnrin yẹn padà ti sùn ọlọ́dún sọlọ àti ti sùúrù lọ́ba jẹ yàn àmọ́ òjijì ọlọ sallallahu alaihi wasallam tí wọ́n alágbádá wí ìlà dé nínú àwọn ọmọ ìbò wà fún àtúntò kálára lórí ìdílé títí ní òde báwọn yẹn àtọ́jú àwọn ní ìrìnsì lára fún ara wọn. <laughs> ẹni yìí ni ìkọ̀tẹ́sẹ̀ lọ́rùn àtọ́rí fún àdáàlẹ Ọlọ́run bá dá bìbí náà lẹ fáwọn ẹ Ọlọ́run kú mi ká tó ká kà lára bí sọtọrọ wàrà pa ọ kàlẹ jẹrẹ ẹmu ti mara mọ ìyọlá ọba jẹ ta lásán kí ká ń bẹ lọ kí wàrà pa ni ọba jẹ wẹrẹwẹrẹ tí o ní ká sọ láàrin nínú àwọn ẹni àlejànà nínú àwọn ẹni àlejànà ọ̀hún náà lóbi dúdú alẹ́ sì tẹ̀kọ́ mú ẹlẹ́mà sí náà èyí tí wọ́n súnmọ́ sára sí nínú àwọn ẹ̀rọ àlùjẹ́nà òun màá tún lè lábọ̀ òkú kan tó wá ń jèlò ọ̀rẹ́ ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ òjijì ọlọ́run nípa ọlọ́run lọ́rin ọ̀tọ̀ tó níbẹ̀ kí ló fi rìn ọ òjijì ọlọ́run sọ àwọn ọkọ̀ wáyé ìlú Islam ọba ní a sọ́rí ń dórí mi ní fi kankan lé sí jù bẹ́ẹ̀ lọ òjijì ọlọ́run ní tọ́bi wí bẹ́ẹ̀ láyẹ̀wò àlùjẹ́nà ìyẹn ní kí tọ́bi sí bó ayọ̀ àlẹ́fẹ́fọ́à ẹ̀rí bá sọ yìí pé ọ̀sán ìgbòho ara a sọ yìí pé àwọn ẹni tí a ní wọ́n wà lẹ́jẹ̀ náà ká má gbàgbé ibà ní ọlá ń bẹ fún àwọn ẹni mẹ́ta àkọ́kọ́ yìí ńlọ́pàá ká nẹ́bí sọ́lọ́ àtàlà ń sọ yìí wọ́n sọ fún Abu Musa al-Ash'ari nípa ẹnikẹ́ni ní ọba tó ti dé radiyallahu ta'ala anhu ìyọ̀ǹda fún kọ́ wọlé nínú ọgbà tí mo wà yìí ní oko yẹn tó lòun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sì fún nírò pé ọ wà nìyẹn náà ó rí bẹ́ẹ̀ fún náà ó rí bẹ́ẹ̀ fún ọ̀sán pẹ̀lú àsọlé tó tún sọlé àti pẹ̀lú àdánwò tí yóò ṣẹlẹ̀. ọwọ́ ayẹ ká díẹ̀ sọ́rẹ́sìn wa ni nípa wípé kí lọ́lá tó wà fáwọn ènìyàn àtẹ̀sáré mú ọlá yẹn wá ní ṣókí. ẹ̀rí ọba fẹ̀sùn dé ìrọ̀rùn ní ọlọ́ọ̀bù ààrẹ àdùn àwùjọ ọlá rẹ̀ pọ̀ àtẹ̀sọ́ díẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ òun lẹni tó sì kejì ànẹ́bì sallallahu alaihi wasallam nínú kòtò nígbà tá ànẹ́bì fẹ́ lè jira àyà bíbí ẹ̀ múlẹ̀ bí. nínú aláì òun ni àkọ́kọ́ ẹni tí ó kírun pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam Abubakar nínú aláì òun tún ni yóò jẹ aṣáájú kúrú ní àlèlèjẹnu gbogbo àwọn tó ti wọ àádọ́ta ọdún kí wọ́n tó kó láyé àbákiri ni ọjà aṣáájú wọn nínú ọlá yìí wọ́n tún pọ̀ wọn àti wọn mọ̀ rúbọ̀ èyí tí ọlọ́run ti sẹ́ rí àbákiri àti wọn mọ̀ rú àdáàbí mi ní sàmùrán wà ní pásọ̀rọ̀ àwọn méjèèjì o. àwọn gan ni ìgbọ́rọ̀ mi àwọn gangan ni ìrìnà mi nínú ọlá yìí ìgbà wa tó wá lọ́dọ̀ àlì ẹ̀rí ọba àlọ́hùn ojú wa ṣe à ọ̀rọ̀ mi nà ẹ wá ìgbà tó tó wá lọ́dọ̀ àlì ìmùnà mi sọ́ọ̀lì ọ̀dì ọlọ́dún kan láti onídàárẹ́ ni tó lórí ìdùnnú gbogbo àlẹ́ kásẹ̀tì àfọwà ọ̀bákì kásẹ̀ ọmọ bẹ́ẹ̀. ẹ wàá rà fáwọn ọ̀rọ̀ bọ́nà kàtọ́ rọ̀dì ọlọ́ọ̀bù yàrá káàmìlì sọlọ́lá àtàlà sọ wípé sọ́kì wúni ọ̀wọ́lé ṣùgbọ́n mo fún un nírò ìyá wa nìjẹ́ náà àwọn náà máa lọ́la nínú ọlá yìí òjíṣẹ́ ọlọ́run ló ti di sọ yìí pé alọ́lọ́run ti gbé òdodo. sórí ahụ ọ̀rẹ́ náà ó ti gbé òdodo sínú ọ̀gá rẹ̀ sínú ọ̀la yìí ìṣẹ́ ọlọ́run nínú ayé fún ànẹ́bì kẹ́kọ̀ọ́ wá lẹ́yìn mi ni ó mọ́rùn ní ọ̀la jẹ́ ọ̀la wọ́n ní ẹ̀rọ àwọn ni wọ́n sì máa sọ̀rọ̀ nínú ọ̀la wọ́n pé àwọn ọjọ́ tó ti lọ àwọn ẹni táwọn máa ń fún nímọ̀ bí èdè pé yẹn ọdẹ lọ sáàkù àbí yẹn lọ sẹ ikọ ikọ ẹ àlùjọnu tí wọn á sàbí pàkíyàkí tọ́lá yá tọ́ba ti tọ́ba ti sàkí níbi tẹ máa rújọ kíra ni ọ̀sán lé lọ gbé ọ̀gàdìrà ọ̀dẹ́rẹ́rẹ́ ọ̀dẹ́rẹ́ yọ̀ọ́ mú kíra bọ́ tó títí yọ̀ọ́ bàtà fáwọn ẹni táwọn rí. anabi sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó bá yẹ paálé fún ní ọmọ tó bá ti kó tún wà ní. Ah. tí ọba sínú ìjọ mi ni ọmọ rò ní ọba jẹ nínú ọlá yìí ọba ń bá rí ẹ̀tọ́ nìyẹn jíjẹ Ọlọ́run nígbà ọmọ wà lójọ náà báyìí mo lè rí pẹ̀sẹ́ǹtì kan nìyẹn góòlù wọn fi ṣe mo ní ẹ wá sáà ní ẹ pẹ̀sẹ́ǹtì onígóòlù yìí. wọn ọ ọ̀dọ́ kan náà ọkùnrin sí màá wọn ni wọn wá ń lérò pé ala gẹ́gẹ́ ni wọn ń <laughs> òjíṣẹ́ Ọlọ́run ti dé pé àbọ wọn nígbà fún wọn ni wọn máa rọpò nínú káàtó lọ́jọ́ Ọlọ́run dára ẹrí ẹrí àfàwọn Usman bùnú tó fi ibi gbogbo àwọn ẹni gbogbo nǹkan tá à ń sọ yẹ sí ní. ọ̀rẹ́ ká máa fi sí lọ́wọ́ torí ta bá ti ń gbọ́ láì èmi wọ́n máa fà máwọn ẹni àwọn ni wọ́n máa fẹ́ ṣe bí wọn. ẹ̀rí afáwọn Usman rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àti abọ́lára àwọn náà wọ́n là nẹ́bi sọ́lọ́lọ́ àti sọ́lá ọ wà lórí òkè ìkẹ́rà níjọ́ kan òun abubakar umar usman ali talha zubair pápátá yìí ti mú ìtìtì ní ẹ àwọn òṣìṣẹ́ ọlọ́run ní ṣèṣìdá ìpẹ̀lẹ́ ìwọ àpáta yìí ọ̀hún gbọ́ wọ́n sọ lẹ́yìn tí ń bẹ lórí rẹ̀ yìí lẹ́bí yìí ni àwọn ó sì tì í fún àbá abubakar náà bẹ́ẹ̀ ní àwọn ṣẹ́yìn ìdílé àtẹnudó ti pé kúkú jẹ àwọn ẹ̀rí dání o àwọn ni Osman. بن عفان رضي الله تعالى عنه nínú ọláì àdéhùn ìfẹ́ ìkẹlẹ̀ àdúgbò sáláṣí àlùjẹ́ndẹ̀ fún Usman ọ̀gá tún nìyí o wọ́n ní jọ́gà Usman gẹ́gẹ́ alára lọ́kọ̀ rọ́jà lọ́kùn tàlà ánì wọ́n là nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà ń lọ yí pé ẹni wọ́n bí gbẹ́ bí rọ̀rọ̀ ẹ̀mẹ̀ kẹ́ńdà kẹ́ni wọ́n ń gbé bẹ́ẹ̀. àwọn bí kéèyàn lọ kẹ kéèyàn níbi bọ́wọ́ níbi òkè méjì lápẹ̀rẹ̀ àtàwọn kò bí tòmí máa ń wó ọlọ́pàá sì yẹn lọ́dà rẹ̀ fún àti fọ́dà rẹ̀ ló ń tọ̀ kọ́ má báwọn yẹn lómi. ẹ̀rí ìyẹn kẹ́ lọ́fẹ́ máa kọ̀ǹtó rẹ̀ ọlọ́síṣẹ́ ọlọ́pàá ló ń pè ẹni ọbẹ̀ ilé gbé odò yẹn yọ wà lójẹ́ nà ó lè bímọ padà gbẹ ọ̀kẹ́ nìyẹn òṣìṣẹ́ ọlọ́pàá ee àwọn èdè ààrẹ ń gbé lọ́ka síra wọn tí wọ́n fi dẹ́nu ọmọ ní osmọ́nù pé Maradona ni ó kó mọ lẹ́bí èsì nínú ìjọba ẹ̀ wọ́n fẹ́ sọ ní àbí ẹ̀ mẹ́ ń dọ̀hún ni ẹ̀ ń díjẹ́ Osman wọ́n máa dọ̀rọ̀ kàmá ní Osman ẹ̀ mẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun màtúlá mi sọ sẹ́lá sọ yí pé kò sí ilé kò sí oko la fẹ́ lọ jagun yìí ẹni ọbẹ̀ lọ gbé àwọn sọ́jà nígbà tó sọ̀rọ̀ dé yìí tó gbowó lálákálẹ̀ tàbí lọ sókun yìí tó ń tọ̀ wọ́n wá àdìgẹ́ náà Usman lèmi gẹ́gẹ́ mo gbówó ńlá kalẹ̀. èkó ti sọ̀rọ̀ ní àá lẹ́yìn eléyìí nira òtún jẹ́ ti Usman bọ̀ láyé. nínú ọ̀la àwọn ni pé Usman gẹ́gẹ́ alára wa sọ yìí pé àníkò tẹ̀ tó ti pé Islam ń dégé òun ò sọ̀dọ̀ kọrí òun ò sèṣù lẹ́bi ò sí wọn ó tún wáá jó ẹ̀wọ̀n fún Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó di ìdí ó di ìdí ṣe kíni o ó ń ká sọ lára tí a fa ọba jẹ ìsúnmọ́ rí bí ojúkun rẹ̀ afa ọmọ rẹ̀ náà wọ́n gbà tí a fa ọmọ Usman ti dé ńkọ́ wọ́n ti fa ọkọ̀ ojúkun ni wọ́n lè ṣe wọ́n sì béèrè lọ́ní bẹ́ẹ̀ wọ́n wá ní tijú ẹni tí àwọn mọ̀láyìí kan tijú rẹ̀ ẹ̀rí pápọ̀lá ni a fa ọmọ Usman rẹ̀. بن عفان رضي الله تعالى عنه وأرضاه àti kò tí ò sí fún wa ni ó wù wá púpọ̀ jù gbogbo orúkọ àwọn ẹni tí àkàyàn wa àwọn àkókò a tún tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ láti bẹ fún àwọn ẹni tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tó fún ọ ní àlùjánnà yẹn ni pé tó fún ọ ní ròyìn pé ẹni àlùjánnà ni wọn ọyẹ ká àdídẹ ọ̀gá tó kù ìyá rẹ sọnù. حدثنا علي بن محمد قال حدثنا سفيان عن عبيد الله بن ابي يزيد عن نافع بن الزبير بن مطعم عن ابي هريره رضي الله عنه خرج النبي صلى الله عليه وسلم في طائفه لا يكلمني ولا يكلمه حتى اتى سوق بني قينقاع فجلس بفناء بيت فاطمه فقال اصلنا نقع فثم رفع فحبسته شيئا فظننت أنها تلبسه فخورا أو تغسله فجاء يسأل حتى عانوه فقبله وقال اللهم أحبب أحببه وحبب من يحبه. أعرف تقول في عدم في حديثه. أعرف أصلا wípé ẹni tó sọ ẹnu ọ̀nà fún anabi sallallahu alaihi wasallam níjọ yẹn ní Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu abọ́lá lòun náà torí bí ọba lọ́la sanabi olè kó tó sẹ́nu ọ̀nà sallallahu alaihi wasallam ó ti fóun ní ọ̀sẹ̀ máa ti lágbájá anabi fẹ́ẹ́ rí ẹ ẹ̀fẹ́ ni tó bá da tó wúlò náà nìyẹn máa jó tó lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀rí Abu Musa al abọ́lá làwọn náà ẹni ọlá ni wọ́n ẹ̀rí nínú ọlá yẹn wọ́n ló rinlẹ̀ nígbà tó sọ̀sálà ń lọ yìí pé mọ́kùnmínú múni òun ni àbùmọ́ sẹ̀lá ṣáàlì ẹni tó nígbàgbọ́ sọlọ́run múni tó sì tún jẹ́ ni tí máa ń ronú pìwàdà ọ̀sọ́dọ̀ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ní máa ń ronú ju àdá lọ sọ́dọ̀ ọlọ́run. ẹ rí Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu. ọwọ́ nù hadith Anas Malik radiyallahu ta'ala wọ́n ti sọ́lọ́ sọ yìí pé àwọn ọjọ́ kí wọ́n wá bá yín lọ́la. ọkàn wọn búrọ̀ sí Islam gan-an ṣe bí lọ. ọ̀sán jíjà sàhárà. wọ́n ní báwọn èèyàn àbómọ́sálà ṣáàrì bí wọ́n ti dé nìyẹn. ìgbà wo lè wọ́n bá fọwọ́ àwọn làkọ́kọ́ ẹni ló kọjá ìmọ̀ àfọwọ́ lẹ̀ nínú Islam. akira wa abàrẹ̀ ni lọ́wọ́ ẹ̀rí. wọ́n nínú ọ̀rọ̀ mi ò títí ọlọ́run sọ wípé hóum kóòmù ẹni pé ní ni àbómọ́sálà ṣáàrì àwọn ọjọ́ rẹ̀ lẹ́ni wọ́n rọ̀ sí Islam ní gbogbo àwọn èèyàn ti mẹ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ lẹ́wọ́ rẹ̀ ìrẹ Abu musa ẹrí ó tún wá ni tó ní ohun àdídùn ó ní ohun àdídùn bọ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ti sọ nípa rẹ̀ ó ní ọ̀sẹ̀ nìkẹ̀kan àbí òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ rẹ̀ sọ́lọ́ musa wọ́n ti fọ́ ní bisimọ́ra mi màdàní kápò òun dídùn kàkọ́ àyàtọ̀ sí ìrẹ́ mú àbẹ́yẹn wá lọ sí gbóṣe rẹ̀ lọ́rùn ẹ̀yàn máa hẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀yàn kàkéwò dáadáa ẹ̀rí. Ah, bákan náà ìgbà wa mi dùn ni wọ́n lọ fọwọ́ àwọn ọ̀gbẹ́ ẹ̀rí àbò Musa ohun ẹ̀dùn pọ̀ wọ́n ló ti déjọ́ kan ti kírun wọ́n làwọn ìyàwó àtẹ́bí wa ti kíni o wọ́n tọ́ ohun rẹ̀ wọ́n bá tó wọ́n gbọ́ títí ìgbà wa mọ́ wọn á sọ fún pé iná nìta ọ̀rọ̀ àwọn ọkùnrin gan àwọn gẹ́gẹ́ gbọ́bọ́ tí ń ka géwù sí. ẹgbẹ́ ọ̀sán àbòmù sá lọ wọ́n ti mọ bí èèmọ̀ ni. ìbágbójú yẹn jù bẹ́ẹ̀ lọ torí wọn kàn mú díẹ̀ wà ń bẹ̀ lásán ọmọ àdínkù yẹn ti kíni ọ ọkọ jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kan tó sọlá tí ó sọ nípa tẹ̀ náà ọ̀pọ̀ tọ́jú ọlá èyí ti bẹ fún àfàwà àbúmúta àlàáṣáárì rọ́ọ̀dì ọlọ́ọ̀tà àlàáṣó àwọn àgbọ̀ ọ̀dà ọlọ́jẹ́ nìkan tó ṣe kí máa ń pọ̀ láwẹ̀ ọlọ́fẹ́ lè má pàṣẹ ìdíjọ́ kẹta àgbàgbọ́ orúmú báyìí àdúgbò ṣe kí ni ọ àdìkọ́gbà rẹ̀ abọ́lá ni àfàwà àbúmúta àlàáṣáárì rọ́ọ̀dì ọlọ́ọ̀tà àlàáṣó hadith ni wọ́n wá kà fún wa yìí wọ́n ní ali ó wí hadith yìí fún wa wọ́n ní sùfìyàn ní sọ́kọ́ alásọ̀dọ̀ ọ̀gbẹ́dìlá bin abi yazid lásọ̀dọ̀ náà bin olùjùbẹ́rù bin mọ́tàì lásọ̀dọ̀ àbí kúrẹ́rọ́ wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam ọjáde ní àárín ọ̀sán láàyò kẹlẹ́mọ́ni wọ́n la wọ́n kẹ́lí mọ́ ọlọ́run níbi ọ̀gá mi sọ̀rọ̀ èmi ní òsì bá sọ̀ nǹkan kan hàtà àtà sókọ́ bàní kọ̀ìnùkọ́ tó fi dé ọjà àwọn bàní kọ̀ìnùkọ́ àwọn ọ̀rẹ́ kan náà yẹ̀ bóòtù ọlọ́wọ́ àjòkò sí iwájú ìtàlẹ̀ Fàtímà ọ̀jà ọlọ́run àdìsá ọwọ́ abẹ́rẹ́ yìí pé àtàmà lóga lóga wọn lọ rẹ nígbè sọmọ kékeré yẹn bẹ ńlẹ wọn lọ bá gbà lérò náà ní Hasan bin Ali rọdí ọlọ́run náà àdúgbò wọn lọ gbà lérò èyí ti àgbákò làkàhùn lélẹrìí tòmẹlẹ lóka tí ọmọdé yẹn bẹ ńlẹ lóga ẹ̀mí yìí ló béèrè wọ́n ní fa àbáṣòro ṣayán wọ́n ní màá dúró màdà dúró díẹ̀ màá lérò yìí pé bóyá ó wọ yàní sàkáàbàn sàkáàbàn ìyìnkí olóorun àdídùn tọ́jú àlùbísìkì bóyá ń so mọ́mọ́ ni lọ́rùn ni kìí ṣe gbẹ́kúndé àbí ẹyin ìparọ́ àwọn tó kọ́ sílùú àyẹ̀fẹ̀sẹ̀ ẹ̀kọ́ báyà Fàtímọ̀ ń wẹ Hasan lọ́wọ́ ọ̀nìfọ̀já ọ̀nìfọ̀sẹ̀ padà dé ní ẹ̀yẹ ṣáàtú hàtẹ́ àánẹ́kọ̀ọ́ ọ̀kàtàlà yẹn ni bí ó dé yẹn ni bí tó sáré wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́dọ̀ rẹ̀ báyìí fi tẹ́ ọlọ́run sọmọ ẹlọ́run ó sì kí í tiẹ̀ ọwọ́ arígbóná yìí bí Allahumma ahbibhu ọlọ́run bá nífẹ̀ẹ́ ọmọ yìí. وأحبب من يحبه ọlọ́run bá nífẹ̀ẹ́ gbogbo ẹni yóò ti bá nífẹ̀ẹ́ hasan bùnà àlẹ́ ọ̀rọ̀dì ọmọ ọ̀kùnjáda ànìgbò àrùtọ̀ hadithi a máa rí níbẹ̀ àpọ́nlé tí àwọn sàbí máa ń fà nẹ́bí ọlọ́run sallallahu alaihi wasallam nínú àpọ́nlé yẹn náà ní pé wọ́n yẹ jà nẹ́bí ọ̀darin wọn jọ máa rìn wọn nítorí Abu Hurairah radiyallahu ta'ala ó tún wá sọ wípé ọba mi sọ̀rọ̀ gbàdájọ́ jáde yẹn mi ní òbí bá sọ̀rọ̀ wọn ní bọ́yá òjíṣẹ́ ọlọ́run kí sí òun ro kankan ó lè jẹ́ wà yìí ń sọ gálẹ̀ tàbí kankan bẹ́lẹ̀ mi rẹ̀ ọ̀dọ́dọ́dọ́ olùmọ̀ ó yẹ kí gbogbo ìgbà ẹnu rẹ̀ ò ní gbòkó wẹ́rẹ̀ wẹ́rẹ̀ máa wí. àga ẹ tíyẹn bá jókòó nǹkan ẹ tíyẹn bá bẹ̀rẹ̀ nǹkan tí gbogbo ìgbà bẹ̀rẹ̀ ló yẹ kẹ́nu ọ máa rí sọ̀mùsọ̀mù láì rí kó ní nǹkan kiri tó fẹ́ sọ. ọ̀dà tí èèyàn bá ti kiri ẹ̀ẹ́dẹ̀ gbọ́n pa ẹnìkan tí wọ́n ló ti kiri kí ló kan ẹni tó ń béèrè yìí mẹ́. wọ́n ní wọ́n yà ní sọ̀sọ́lá ó bí sí wọ́n yóò ronú kan wọ́n lè jẹ́ wáyé tàbí kẹ̀kẹ́ wọ́n ní ṣùgbọ́n àbúrò ẹ̀rọ ni nítorí bíbẹ̀rù tí wọ́n bẹ̀rù ànẹ́bí sọ́lọ́lá ìṣesí gbogbo àwọn sàbẹ́sì nìyẹn tí wọ́n bá rí pé kò sí nashat lára nẹ́bí kì í ṣe kóhun ní sáré bá wọn sọ̀rọ̀ fún èyí yára tí wọ́n kàn máa dọ̀rọ̀ lẹ̀ ẹ ẹ wo ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ni ẹ rí bí arín bí kíní báyìí ni ẹ láìlú kan kí ni gbogbo wòròwòrò ẹ rí wọ́n èrè kùsì ó kì í ṣe báwọn ni wọ́n ti di mọ́rọ̀ wá àti dáadáa ìsọ̀rọ̀ àtàlámbáyọ̀ dáa lọ́sọ̀ yìí pé àwọn ọjọ́ lọ táwọn fi dọ́jà yẹn òun ọ̀bá nẹ́bí sọ̀rọ̀ ànẹ́bí ò segin ní o ọ̀bá òun sọ̀rọ̀ bóyá ń lo nǹkan kan. bákan náà wọ́n láti máa rí àlàyé ìtẹríba òtítọ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀lẹ̀ fífi ọwọ́ inú ọjà àti bí yẹn bá jẹ́ àpapọ̀ kí wọ́n má lọ ra tòmátò àtàkàrodo ní ọjà àtikọ́lọ́gẹ́rẹ́ àtikọ́lọ́gẹ́jà ànábì ọlọ́run náà lọ sí ọjà ìtẹ́ríba ó sì tún jókòó síwájú ilé náà bá di wíwú ẹ̀ náà. bákan náà nínú àgbáyé dábàá nínú hadith yẹn a tún máa rí pípé àánú tí ń bẹ fún ànábì sallallahu alaihi wasallam tí máa ń ti fọmọ kékeré tí sì máa ń bá ajá para kì í sàpárá táwọn asọ̀rọ̀ ẹ di àfihàn kẹmọ́dì ọjà aláwàdà adìẹ ṣé ìfọmọ ọjọ́ kò bá yọ kàn mú ọwọ́ ó di pààrọ̀ lẹ́ẹ̀kẹ́ ó ti sọ̀rọ̀ ẹ̀ dèdàrẹ́ ni o tó bá yẹ pé máa ń wojú ẹ̀ dáadáa tó rí bí ojú yẹn sojú tọ́jọ́ bí ẹni bí kòkòrò do òsúmọ́ kásárì máa fún ọ ní ẹ̀kẹ́ ó di gbà ẹ̀kọ́ ọkọ̀ kiri kàlọ́ lójú gbò lórí bí ẹ wò bàbá tó bá jẹ́ bàbá gidi kí ni bí ọ̀pọ̀ ọmọ tẹ́lẹ̀ o kò ní máa lu ọmọ báwọn obìnrin ṣe ń lu ọmọ máa dálé kan bó ti gbọ́rọ̀ lọ́dọ̀ bàbá yẹn ju àwọn obìnrin lọ. ó lè jẹ́ dẹwọ́ kẹ́ tí wọ́n tí wọ́n bá dọ́wọ́ kẹ́ àdìwọ̀n etí. ẹ̀sìn wọn náà ń ta dọ́wọ́ kẹ́ ṣùgbọ́n yá àríkójú change ọ̀rọ̀ lásán ni wọ́n máa sọ yóò ti gbọ́. àwọn tí wọ́n mẹ́gbà máa dálé kan bí ṣeun tọ́ni máa sọ nípa bẹ́ẹ̀ àánú ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa ọmọdé ó sì tún máa ń ṣe àwàdà pẹ̀lú wọn. wọ́n mọ̀ àánú ní máa ń so mọ́ wọn lọ́rùn ákíyèsí wọn. ẹ̀dẹ̀rẹ̀ ti ìgbà tá a ní sọ́lọ́ lọ́wọ́ àlùfọ́lá tí kò kíyèsí ọ̀fẹ́ náà hasan àti hussein. ọ̀kan náà àwọn sàhábà tó wà lọ́dọ̀ rẹ̀ ń jọyọ̀ wá ní à mẹ́wàá lòun ní òun yìí kíyèsí wọn ní à ní èsì sàásọ́jú tí wọ́n bá ọlọ́run ti yàánú kò lójú rẹ̀ èlé gbogbo ní ọ̀rọ̀ rárá wájú ń sọ fún alátòní lọ ẹni tọ́lọ́wọ́n sàánú lẹni tí bá ń sàánú ẹni ọba níkẹ́ lọ́wọ́ kẹ́hùn náà ìwọ yóò fẹ́ níkẹ́ ni ó dé wákẹ́ ọlọ́run oníbẹ̀ kí èèyàn máa fọ ọmọ mọ́ra mọ́ ń gbèdé pé mo sọ ẹni gbà kólẹ̀. bákan náà a tún máa rí ipò tí ń bẹ fún Hasan ọmọ àlí nípa apá nẹ́bí sàdúrà lálàbàǹtù yìí mu. bákan náà àtẹ̀yìn lè wọ nǹkan ọ̀tọ̀ fọmọ ọba àjọ ọkùnrin náà bí kíní olóorun àdídùn ní ìgbésọ́rùn sílẹ̀ ìpínbẹ̀ bákan náà asọ́dá kéèyàn máa ti tọ́jú ọmọ pápá jọ láti lọ́ọ́ pàdé àbọ́lá ọgbọ́n pé yẹn pàtàkì ń bọ̀ àbá àfa náà lọ pàtàkì ju àárẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ alábà akẹ́kọ̀ọ́ àjọyọ̀ ah wọ́n ti béèrè fún Abdullahi nǹkan ọmọ rẹ̀ ní ni o wọ́n tọ́jú ẹ̀ kéde pé gbogbo ogun bẹ́nu rẹ̀ náà kẹ́ ọ̀yà lọ kí o sáà lọ kí o sáà àti ìgbẹ́sọ̀yà àti òsì ìta àbálẹ́kẹ́ bọ́mọdé ni àbó ti kóra mọ́nú yẹn rìn ọ̀rọ̀ ni ò dé ìpínlẹ̀ rárá àwọn obìnrin ti gbàjẹ́ lẹ́nu ọ̀yà lọ sí òsáàrì pẹ̀lú kóramọ́nù yẹn rì. sotori bẹ́ẹ̀ ọmọ ẹ̀yẹ lè pẹ́ kí yẹn tó jáde láti túnra sí fọmọ yẹn láti lọ́ọ́ pàdé abọ́lá ìyẹn ní rọrùn fáwọn obìnrin ọ̀gbun ọkùnrin adarada aṣọ ọgbẹ ọmọ gbogbo ẹ̀ yọ máa kó gbogbo ẹ̀ jọ ni ẹ̀ ìṣèkọ́lọ́ nǹkan kejì àádọ́rà insha Allah abáyé ìbéèrè lẹ́nu. وعليكم السلام ورحمة الله وبركاته Thank you pẹ̀lú ah, ìdáwọ́ tó wá lórí àbára àjọ́lá tó wà sí àjẹ́ pé wọ́n tó wọ́n ti gbẹ́ àjẹ́ àwọn ọ̀dà kárí mujọ́ jẹ sọ̀rọ̀ àhàdà lọ́la mọ́lẹ̀ lẹ́yìn náà ní pé òun ti bá ṣe sọ pé aká kan lọ tó pọ̀ yìí kì ṣe bá ṣàtúrò rẹ̀ kẹrin tún ni tó tún pọ̀ jàrá ẹgbẹ́ tá tún tún àwọn òpó yẹn kíyàn jẹ sí bá kù lórí ẹ̀gbọ́n tó tún kọ́ jàrá kọ́kọ́ jàrá tó yẹ fáwọn sọ̀tàlá ń sọ wípé ẹ̀dá àlùjá náà ni wọ́n náà wọ́n rí fún sọ̀tàlá. Thank you. wọ́n lọ lọ ọ̀daràn láwọn. nínú ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ òpin sí ni èmi ti ní àdéhìí lọ́dọ̀ àdéhìí ẹ̀ ń tọ́lọ sí ìbéèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ipe tó ń bá jagun nípa ẹ̀sìn. ọwọ́ àti pípẹ́ ni ọlọ́jọ́ ti dé lòun ti jáde láyé lòun lọ òṣìṣẹ́ ọlọ́run lálùjẹ́ náà ni yípo ọ̀pẹ́ kò jọ ọba dé ọyá tún béèrè sí wọn ní bẹ́ẹ̀ ni àní tí mo bá lọ jagun ẹ tí mo wá fún sínú ẹ kó lè lọ iṣẹ́ ọlọ́run alùjẹ náà ilẹ tẹyìn àfi gbèsè wọn bẹ̀rẹ̀ yọ ọkọ bẹ́ẹ̀ ni wọn nídìí àti gbọmù wa mọ tó bá gbèsè ti wá bẹ́ẹ̀ orí bí orí bẹ́ẹ̀ náà ni náà. Aha máa ah, ń ṣàgbẹ̀sẹ̀ ló ń kírun dára ṣé sábà wọn ti dókun fẹ́ náà ní àbí. nínú náà ẹja má bàa rí ó lè jáde kọ́sẹ̀ ìyọwọ́ ni lẹ́yìn náà ni pọ́pọ́lọpọ̀ obìnrin ní ọ̀dẹ̀ sì mọ wọn rẹ̀ ẹ ẹ̀ máa mọ wọn ara yẹn yóò ló wọ ọ̀sán ọkùnrin sí àìmọ̀ wọn ara ni bóòlù àti àtọkùnrin sí àwọn ẹni ìṣáájú rere làwọn máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ti sọ síbi ìyẹn àwọn ọlọ́run fún àwọn ìyẹn pinlẹ̀ lẹ́ni ọ̀rọ̀ lè sáré máa lọ mú ẹni tá a pè ní gùnmẹ̀ ìṣọ́ wa ìyẹn mú sùlẹ̀ yẹn fẹ́ẹ́ ti ṣe islam ṣáájú àbòrò dọ́ta ọ̀rọ̀ di ọlọ́run ṣàlà àdúgbò ọlọ́run fẹ́ẹ́ dún ní àti eṣerú ẹ̀ ló lè kọ́nu dàyẹn tó yẹn ní ọ̀tá yẹ ogun islam àwọn èèyàn ní àwọn eléyẹn kí ìwọ náà wọ ẹni náà pè ní ìyá àlùjẹ náà kí bó lọ́rọ̀ rẹ̀ ọba ti rí síbẹ̀ wá ní tiẹ̀ ọ̀lẹ́ ọwọ́ ẹ̀ obìnrin tó ṣe wípé bọ́bí èké sàánẹ̀wì ìyà níbi lọ́ba tó gbé ogun fífi àdàdì ọba wọlé náà ọba wọlé ọkọ náà kò ní tó dàbí mọ́ kò ní sọmọ tó jáde ìdájí mọ́ atasọ̀fẹ́ tí òkè ó tó àwọn àlọ́sàn rẹ̀ jẹ ọlọ́mọ àti àfa àtẹ̀lé àfa alágídí báyìí náà fi wá wá alikọ kí lọlọ lọ wọ ọ ìwé lọlọ wọn emi lọ èmi lọkọ rẹ ọgbọnọ tẹ láti èmi bẹ́ẹ̀ ni ìjọ tọba bá mi lè tẹ láti rẹ kájẹ nínú òfin ẹ̀sìn ó àwọn tó ní ìsìn pẹ̀lẹ́pẹ̀ ẹ̀sìn kò ní ìdí kẹ́nìkan ọmọ ogun ni ọjà bíi ẹni tó ní ọmọ àti mọ́kànkẹ́ wà lóhùn yàrá gidi pálí èmi lọ́kọ́ àfàwù gángan ló lè sọ fún ọ wípé ọkọ máa lọ kínní lémi ọkọ lémi ọgbà. ọ̀rẹ́ sì ó dà nínú àwọn olùmọ̀tán ní kò ní ìdí sẹ̀gíláàdì tó wáyé pẹ́ kọ́ ẹ̀sìn lọ́lọ́ ọkọ́ tó lọ́wọ́ ọ̀sẹ̀ máa gbà yọ̀ǹda lórí ẹ̀yìn pé ẹ̀mọ́ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ọlọ́run mi àrínú àwọn olùmọ̀ tí wọ́n ní iye ṣe dáadáa ṣùgbọ́n àwọn àgbà yìí pé lópin ìgbà tí wọ́n lómìnira ọgbà yọ̀ǹda àrùn ọgbà yọ̀ǹda ilé yẹn náà ìpè lómìnira bá yọ ọgbà yọ̀ǹda kó tó di pé lọ ṣe ọbẹ̀ lọ kírun ìwé òun lọ mọ́sálásí ọkọ̀ tẹ̀sẹ̀ kiri o yọ yọ̀ǹda òun sì lékè gbogbo àwọn ọ̀gá yọ̀ǹda. tó nípa bí obìnrin tó wá bá rẹ̀ lábẹ́ ọkùnrin àmòtí ìyẹn náà ti wà nú àwọn nǹkan kan tó bá ṣiṣẹ́ lórí ẹ̀ lóbìnrin lè fi ọ̀ọ́kì rajà tí ó fi tẹ̀síwájú torí yẹn ọ̀fẹ́ bí nìyẹn ewu ẹ̀gbìn ẹ̀gbìn ni tọ́lọ́n bá fẹ́ lókun rúdí ọmọ ajáde òní dà olókokoro náà ló súnmọ́ káwọn ọmọ yá nígbà tí yẹn jẹ́ nire tó ti fi àtọ̀ ọ̀bù ni wọ́n dà sí la ẹ̀rí yẹn léwu ẹ́ tó wá jẹ́ alágbèrè àbọ̀ ya wá dúró nǹkan náà sọ ó ti nǹkan tí torí wọn sọ gómìnà ọgbọ́dọ̀ béèrè sálà lọ́dọ̀ ọkọ rẹ̀ ní nǹkan èrè bẹ́ẹ̀ tí ò sí nǹkan tó burú nǹkan tó burú ti wà báyọ̀ rẹ ni. irú obìnrin tó béèrè sálà láì sí ohun tó burú. anábì sọlọ́lá àtàlágbà gómìnà yẹn ò ní dégé ni ọ kò ní gbóhùn àrùn jẹ́ bẹ́ẹ̀ tí nǹkan tó burú ti ṣẹlẹ̀ ká lọ gbọ́ọ̀rọ̀ àwọn olùmọ̀ ká sì ka ọ̀rọ̀ ń pa wọn dáadáa ọ wà nù tóbìnrin lè fi dégé ni ọ tó lè tó fi tẹ̀síwájú mìíràn àjò rẹ̀ pàpà jùlọ ó kó lọ sọ́dọ̀ àwọn àfa wọn bá sọ̀rọ̀ wọn ti wá àbí fún kìíní yẹn kà sí kíkà ni èyí mo nìrẹ fẹ́ lójú tèmi lọ ìsìn nígbà nígbà wọn alágbàro tọ́ba tún ṣe kíní báyìí ẹni tó gbó gbogbo òun lọ́gá rẹ̀ èmi lọ́kọ̀ rẹ ẹ̀sìnwó kẹ́kẹ́ lọ́kọ̀ tó tiẹ̀ má sọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ̀sìnwó lọ́kọ̀ òun kọ́ máa ń wo gbogbooro tó fi lúlù àti pàtàn àti sìnà kọ́ máa ṣe ẹ̀sìnwó lọ́kọ̀ lílẹ̀ yẹn tòun yẹn lè tẹ̀síwájú pápá yóò padà kó bá ọ ńgbà ọba lọ tọlọ fẹ́ àwọn obìnrin tí wọ́n ti lọ ṣe family planning tó ti lọ kí nǹkan bára ẹyọ obìnrin sẹ́ni ti ránù wọ́n kí nǹkan bára wọ́n ti tọ́ba ìpínlẹ̀ tọ̀hún dájọ́ obìnrin yẹn padà di alárùn ọkọ yẹn bá lọ sí yóò ni àbí òní kó bá kó bá ọjà ọkọ̀ pẹ̀lú kóòtù sí ìgbìyànjú dáadáa tí ọba ti lójú kọ́tẹ̀ síwájú ọlọ́wọ́ àlọ́. ẹni náà. Thank sọ ọ̀rọ̀ ni wọ́n sọ yìí wọ́n lóbìnrin mi ọ̀tọ̀ ni ohun ti ń sọ lórí àwọn ni ohun tó wà mi rẹ̀ omi ìlẹ̀ wa àjáde sẹ́ni sọ pé oúnjẹ òdùnmọ̀ abá kí ọmọ burú kéèyàn lọ ọlọ́run ọba náà. pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní nàìjíríà ń jè ló àwọn àwọn kawari àwọn tí wọ́n tako aláṣẹ nígbà yẹn ní nàìjíríà wọ́n láláṣẹ àwọn gẹ́gẹ́ ẹsẹ̀ mùsùlùmí nígbà tí yẹn kì wọ́n wọ́n bá sá lọ sórí òkè nígbà yẹn jó àwọn tí wọ́n yẹn jó nú wọn orí òkè wọ́n sá lọ orí òkè sọ́jọ́ bí ilé táwọn yẹn gbé ibi táwọn yìí lágbára àti òtútù ẹni oníyàwó lè sùn fìyàwó ní ọba sì kà sí ojú bá kó fírí bí ilẹ̀ wọn bá gbọ́ sí àríjà wọn lọ jága sẹ́wọ́n wọ́n pè ní wọ́n jága wọ́n máa lọ rí wọ́n rí dìlọ wọ́n kó gbọ́jọ ọlọ́jà gbogbo àwọn obìnrin wọ́n fa wọn lẹ̀ dáká wọ́n lè kó obìnrin bí ọgọ́rùn-ún àwọn bíi one thousand wọ́n sùrù bọ́ òbò wọn sùrù bọ́ wọ́n á fi ọ̀sán náà àwọn olùmọ̀lẹ́rìí fẹ́ tọ́ ẹlòmíì bá ti lóyún wọn ni a ah! orí kú lóyún ní pẹ́pẹ́ tọ nírú bẹyẹ wọn lè lọ sí ìtọ́jú obìnrin wọn kò kẹyà kò ní ara rẹ wọn mọ wàhálà bẹ́ẹ̀ náà lẹni tó lè bá ṣe ìranù yẹn kí ẹni tó ti fi ṣẹlẹ̀ rí wọn mọ wàhálà. ẹni tó ti di ẹni tí ń pàtẹ́wọ́ ó ti kèfèrí tó di mo ti ní kẹ́ ẹ má pè lẹ́sìn ìgbàgbọ́ mọ́ mùsùlùmí lẹ́sìn ìgbàgbọ́ ẹni tó ní ìmọ̀ ni àwọn tí ẹ̀ kẹfìrí làwọn nítorí wáyé kí wọ́n bá fà nẹ́bí ìsá ànẹ́bí ọlọ́run ní ìtòjíṣẹ́ ọlọ́run ní ẹ̀rọ ọlọ́run ní kì í sọ ọmọ ọlọ́run ó ń pè lọ́mọ ọlọ́run ìdá òun kò fà kẹfìrí ni wọ́n. ẹyẹ ẹyẹ ń kírun tẹ́lẹ̀ bó ti di kẹfìrí nìyẹn ń lọ sápẹ́ àwọn afẹ́ sí ìyàwó sí ìyàwó tẹ̀lé lọ sọ́ọ̀tì káwọn sọ́ọ̀tì yẹ kí ọ̀rọ̀ wà lórí ẹ̀ náà ẹ̀kí ni mo ti bẹ lórí ọ̀rọ̀ àwọn sọ́ọ̀tì àwọn sọ́ọ̀tì kí lọ́wọ́ àdùn sọ́ọ̀tì tí wọ́n béèrè màríà àti dọ́ńkí tó ń kúnlẹ̀ ń pa rẹ̀ orí mọ́sálà tí ó ní ọ̀rọ̀ ní lọ́dọ̀ àwọn àfáìsì àwọn bí ròyìn tó tẹ̀lẹ̀ sí kílíkọ̀ rẹ̀ parí ọmọ yín dá ṣé bàbá tí wọ́n pè é kọ́ wá sọ tí wọ́n bá pè ò lè lọ náà dédé ó lè lọ wọ́n pè wípé kò tẹ̀ wá sí kíni o wọ́n lọ́lọ́run pẹ̀ kẹlu màríà ìyá àyíṣà nínú àlùkò ah la ilaha illallah àǹfààní o. kọ́kẹ́tì ẹgbẹ́ kúránì yorùbá ajánẹ́sì kàkà kí ni máa hẹ́ fún ọ̀yà máa ka káàb àwòyá àyínsọ́ àtìkótù ìgbà tí wọ́n bèè tún délẹ̀ tí pásítọ̀ ọgọ́rùn-ún bá wà bẹ́ẹ̀ àwọn bíi fọ́ọ̀tì ní ogun lẹ̀ èyí súnmọ́ àwọn fọ́ọ̀tì tó ti kù yẹn wọ́n lè kú tọ́sí wọn ọ̀rọ̀ tó kìí ti kọ́rọ̀ yìí su àwọ̀ sọ́ọ̀dì àwọ̀ sọ́ọ̀dì àdìkà orí ẹ̀ máa rí àwọn ọ̀rọ̀ oríṣi lọ́dọ̀ àwọn àfa àdórí rẹ̀ tó kìí ti yẹn gẹ̀ẹ́ni yìí su mọ́tí wà ní sọ́ọ̀dì gbé ìtò dájú tó tó pọ́ ìrànmọ́jú ní ẹ̀ máa wọ̀ ọ̀dẹ̀ tó àwọn ọ̀dẹ̀ yàwó torí gbogbo kẹta àwọn òkú jẹ́ ìlànà ìjọ wáyé mẹ́ta bàbá wà lọ́wọ́ wọn ni kò díjú wọn ni kò sí fìlà wọn sì lè padà sí lófin náà ibi ògbẹ tí ọba ti kọjá wọn ni oṣù báyìí fún ìrìn màríà torí bàtà òde gbòòdì tí wọn fẹ́ kí làwọn ti ń tẹlẹ mọ ọ̀rẹ́ lómi nìyí ṣé ọba ṣé èrò bá ti pọ̀jù lọ bí kan yẹ kí tó mú ìmọ̀lẹ̀ wo yóò gbé ìmọ̀lẹ̀ rẹ̀ dápá mọ́ gbà àti wà ṣe mí nìkan láàrin gbogbo wọn wà kẹfì à nígbà wọn ni a sì èmi nìkan bọ̀ wá ní dàsí ṣíríkù ni o ọ̀rọ̀ àyàn jẹ sákèsì àgbẹ̀fẹ́ yìí táwọn táwọn aláṣẹ yìí náà máa ń ṣe ní wọ́n máa lọ gbọ́dọ̀ lọ wọ́n lè báyìí fáwọn òkú wọ́n lè báyìí fáwọn èrè gbogbo gbogbo nǹkan yẹn á sọ̀rọ̀ àfọ̀ ọlọ́wọ́n bá lè kẹ́lá fún kèsì wa kíyẹn má lọ wọ́n láyé wọ́n wáyé pé kọ́rọ́ dùn kan bí irú èyí ni wọ́n pe ìbàdí ọmọ yín sáà nìyẹn ah, ah. ẹ bá ní ráǹfààní bá ń bá yẹn ẹ mọ bí wọ́n pè é sí lórí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n ń bẹ́ẹ̀. tọ́bi ìtúsú àtùmọ́rí àmùdé lẹ̀ àwọn tí o di mùsùlùmí na yóò bá o kọ́mátà dìbò tó ti ń sìn kẹ́kọ̀ọ́ pé kúrò náà làwọn náà ní kọ́ wá ti ni o kọ́ wá kà bá wọn pé wọ́n ní mọ́ríàmù ìyẹn ọmọ ìsà tí ọlọ́run sọ̀rọ̀ síra àwọn mùsùlùmí ọyá gbé síra jáde yẹn kì í lásán ìsókè wọn dípò bẹ́ẹ̀ kọ́ ọbẹ̀rẹ̀ sí ní yìn wọn náà nígbà kárì irú wíwọ sọ́ọ̀sì tó ń wọ̀ yẹn àbúrò náà ọlọ́wọ́ àlọ́. ókè wọ́n ní fa àdéhùn tí osùmọ́nù kan òun náà máa ní pé ọlọ́ọ̀hìn wọ́n máa fa àfàwọ̀ ọ̀sùnmọ́n bí wọ́n ti ń kàfọ́ràn lọ́wọ́ àwọn kan ní wọ́n parọ́ fún àwọn ọ̀sẹ̀ hajj báyìí àwọn ọbẹ̀ wo lọ́ra ni wọ́n ti wọlé pa wọ́n nìyẹn ẹ̀jẹ̀ wọn dà sínú mọ́tà òdi bíi kàlífà òṣìṣẹ́ ọlọ́run ni wọ́n ti pa wọ́n nìyẹn tó mọ ẹni tí òkùnkùn jẹ̀lé náà láti gbà yẹn náà ni fìtínà ti dé sálẹ̀ ọ̀nà ẹ̀ náà wọ́n fàtẹ́ bí sọ́lọ́ lọ́wọ́ àtàlà nínú àwọn àhàdéhìsì fídàn ṣé ọ̀gbẹ́ ìgbà ilẹ̀kùn fi sílẹ̀ ó ṣe o kúmọ̀rún ni òsè bá wa ń bọ̀rùn yẹn fún jọ yẹn kúmọ̀rún ni ilẹ̀kùn yẹn ṣé wọn ó sì àbálá sí òsè bá ní wọn fọ ọ ni ṣé wọn pé ní wọn bá sí èmi yẹn ó tilẹ̀ fún wàhálà yẹn ṣùgbọ́n òsè bá ní fífọ ni wọ́n fọ tí wọ́n bá sì fọ lẹ́kùn kan kó lẹ́sẹ̀ sí wọ́n ti gba ẹ̀wù. wọ́n máa béèrè pé a èyí máa ga ọ́ wọ́n mọ̀ lómi lọ́tọ́ wáyé pé wọ́n ti ní àdù. mọ̀ nígbà tó wá ní wọ́n rù èyí wà pọ̀ ká wá ló tọ̀ wọ́n ní wọ́n gẹ́gẹ́ wọ́n wọ́n rù. ìjọ ọmọdé ti dákun ẹ̀mí rẹ̀ láì wàhálà nínú ẹ̀ àwọn adé àti òde láti gba àwọn ti fa àlééfà ilé ìkẹta àwọn díẹ̀díẹ̀ rẹ̀ ti rún un látàsìkò rẹ̀ náà wọ́n gba àlífà ọ̀túnmá ní báyìí ní ẹ̀wọ̀n mẹ́rin ọ̀wá kó ìdílé sí. ọ̀gbà ọ̀rọ̀ àwọn balabala yẹn náà lẹ́ẹ̀ máa rí pẹ̀lú àwọn èyí tó ń tẹ òkè ọ̀yà ọ̀rú yẹn náà ìrọ̀ yẹn náà ni wọ́n kàn wọ́n ayé alákàrí kò dì wọ́n kàn máa kà pé ọ̀tá ló ìfagbó. سبحان الله على كلام وسعد هذا وصلى الله وسلم بارك الله نعم اوكي نعم اي نعم

Mọ̀tọ́. Ah, lọ́dọ̀ tí wọ́n lè Gbogbo nǹkan tá a ṣe mú fẹ́ṣẹ̀. Ọwọ́ mú fẹ́ṣẹ̀. Gbogbo ìgbà náà láti máa ń sọ káàkiri káàkiri. Wọ́n sọ wípé gbogbo bí wọ́n bá ti ṣe dáadáa ẹ̀sìn ọ̀gbọ́n dó lórí òdodo. Gbogbo nǹkan tá a wọ́n rìkọ́dù ẹ̀ sí àwọn èsì gbọ́rọ̀ ẹni ọ̀sọ́ òsì ọ̀sọ́ alẹ́ ká òsì ọ̀sọ́ àgbẹ̀ ló ń bẹ̀rẹ̀